Akram, Akram, Akram. films nigeria limited àti fúnkẹ́ akíndélé sí one productions àti wá gbìyànjú àṣínàbọ̀dẹ̀ lọ́dún yìí o wọ́n ní ìtẹ́ ìdú ẹ̀ má yí kókò kí màlámù má bàa bàjẹ́ kòkò onígidé fọ́ túká ó sọ ọ́ di àpáàdì ọ̀pálábọ̀ tí òyìnbó fọ́ onígbà tó ìrìnsọ kásá sinimá tuntun àpáàdì ẹ̀kún abiyamọ èpè abiyamọ lọ́nà méje ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àpáàdì òkun wòye ọ̀sán wòye ọmọ burúkú torí ẹ̀ gbọdọ̀ sinimá tuntun àpáàdì mo ti wọ́n sinimá ọjọ́ pẹ̀lú ìtì rí epic movie tó gbóná bí àpáàdì ẹgbà bẹ́ẹ̀ fúnkẹ́ akíndélé àtàwọn jàǹkàjàǹkà òṣèré gbogbo tó kópa nú ẹ̀ àkàkàtà ni wọ́n wò bí ṣòkò bá tiẹ̀ wá ń pa àwọn bíi ti kí ńlá wa ni. kọjá àfẹnuròyìn fídíò cassette àti pcd marketed by olasco films nigeria limited one twenty nine namdi Azikiwe city Dumota Èkó telephone zero zero three three zero seven seven eight nine four headmaster films and records international ní Jumata. àti lọ́lá is grace entertainment block b stroke twenty nine primatex plaza ẹgbẹ́dá kó lagos ló ń distribute ẹ̀ sinimá tuntun àpáàdé kọlọ́mù kìlọ̀ kọ́mọ òdòlè ẹ̀wọ̀ àpáàdé. ti oh yeah akórè dé nìyí o mo ti kórè ọlásùkùdùn tòlùdé o ògbédè fúnkẹ́ akíndélé rí o sinimá tuntun akóredé làkọlé yìí o entertainer fúnkẹ́ akíndélé. Mrs. Akorede Ìgbà Jálọ́rù Ọ̀pẹ the disaster the most privileged Akorede the blind Akorede the talented Fúnkẹ́ Akíndélé Sùlíà Jennifer comes out again for a purpose ẹ má pè wọ́n ní handicap àkàndá ẹ̀dá ni wọ́n is Akorede as produced by Olúwayọ̀túndé starring Fúnkẹ́ Akíndélé Olùsọ Adéolú Babaji. Mercy Àjàdé Òlélé Lọ́ndọ́nà Ìyá Rainbow Adékọ́lá Tìjání àmẹ́nimọ̀ sinimá tuntun akóredé lórí PCD àti DVD marketed and distributed by Olasco Films Nigeria Limited one twenty nine Namdi Asikoro City Dunata Eko telephone zero zero three three zero seven seven eight nine four ó tún wà ní Headmaster Video Mart supporting Seyola shopping complex lẹ́gbẹ̀ẹ́ Wando police station Agodi gate Ìbàdàn àti káàkiri ń bí gbogbo sinimá tuntun akóredé disability is not inability take it out. الظالمين I love you, Dad. Daddy! Àbí mi ò gbọ́ nǹkan tọmọbìnrin yẹn sọ. Aṣọ ìdọ̀tí dẹ́tí lílẹ̀ lulú nínú aṣọ wọnú omi. Bẹ́ẹ̀kọ́ kínkín bá wá ba ojú omi jẹ́ ńkọ́. Ìdọ̀tí kẹ́tẹ́pẹ́ gbà ló tún kó bá a sọ. Ògògó kúlúrò ìbàrẹ́ bóyá alájì Mr. Lecturer àjọ̀tún jẹ́lẹ̀ léyìí tó fi gbogbo ara yàtọ̀ síbi má tuntun aṣọ ìdọ̀tí ohun tó ti ní lójú ju olè jíjà lọ aṣọ ìdọ̀tí ó ṣe àbùkù owó àpò òlé fọ ọmọ ó wà di stigma disgrace deface embarrassing calabeti síbi má tuntun aṣọ ìdọ̀tí as produced by Alhaji Taiwo and directed by Abdelhamid pẹ̀lú àwọn superstars òṣèré gbogbo tó kópa nínú ẹ̀ aṣọ ìdọ̀tí dirty linen orí vcd àti dvd marketed and distributed by Olasco Films Nigeria Limited one twenty nine Amjazi Crescent Dumata Eko ó tún wà nínú Recto Films Nigeria Limited ní Dumata àti limited master video mart fourteen ṣèyí ọlá shopping complex agodi gate ìbàdàn àti káàkiri níbi gbogbo káfàtà ṣe bẹ́ẹ̀ mẹ́tẹ́ ní ògògbó kúlódò mr lecturer kí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tutù lẹ́yìn kò gbóná nínú. Ah! kò sírú kan láwùjọ òkúta ìgbà bẹ́ẹ̀ aṣọ ìdọ̀tí lélẹ́yìn àwòtúwò ni kò ní ráìvà yóò gẹ̀ẹ́tì ọkọ̀ mi náà ọ̀làsco films nigeria limited tún gbé jáde tuntun ẹni ìṣẹ̀ṣe la gbà. ọdún yìí wọ́n pa sán orí ẹ̀mí wọ́n pa àgbà bọ́bá dọdún mẹ́ta òní wọn ò kó lè rí ìrókò agúnrege jẹ́gẹ́ ẹni tó bá wa jòlúkọ pínín sí alẹ́ àná ní ọba wa jàgbò tó wùwó wàkàwàkà tọpọdún mẹ́ta adíbá fúnṣẹ̀ ṣe tí so lórí oró láyé abò fúnṣẹ̀ ṣe tí sàgbáńlá níwàrún ẹ̀yin ọ̀mọ̀ pé orí ẹni ìṣẹ̀ṣe ni ìyá ẹni ìṣẹ̀ṣe ni ike ẹni ìṣẹ̀ṣe ni ǹjẹ́ kí là kọ́ bọ nífẹ̀ẹ́ ká tó bọ̀rìṣà ìṣẹ̀ṣe látọ̀bọ̀ nífẹ̀ẹ́ ká tó bọ̀ ìṣà Ọ̀rúnmìlà o ìṣẹ̀ṣe làkọ́bọ̀ níbẹ̀ ká tó gbẹbọra sì lè má tuntun ìfẹ́ ṣe lágbá. packaged by fúnkẹ́ akíndélé táwọn àtúnṣe fílíbù producer marketed and distributed by olasco films nigeria limited one twenty nine amdas kúrò sí tuntun mẹ́ta ìkó tó wà ní headmaster video mart shop fourteen ṣèyíọlá shopping complex agodi gate ìbàdàn àti káàkiri níbi gbogbo sì lè má tuntun ìfẹ́ ṣe lágbá. the power of our fathers check it out. àwọn ẹ̀ bára máa sì kí tiwa náà ìtì ẹ̀ ṣe lágbá. ṣé ẹ nífẹ̀ẹ́ ọmọ yìí Zainab. ah bàbá mo nífẹ̀ẹ́ sinabu kódà sinabu ní àmàkí mo nífẹ̀ẹ́ mi. olóyè ṣe rí ní tí ó jẹ́ kí àwọn máa béèrè ìbéèrè tá à ń béèrè lọ́wọ́ yín yìí náà ni pé àwa fúlàní àìrí ká tó pé àwa ò rí mọ́ ṣe rí pàtẹ́yìn ti ní ẹ fẹ́ Zainab yìí tí Zainab bá wá gbà yọ̀ǹda pé òun wọ́n fẹ́ yín ńkọ́ olóyè bí ìpẹ́ ìpàlélé ni o. Báyọ̀lá àbílẹ̀jẹ̀ rẹ̀ àbílẹ̀jẹ̀ rẹ̀ láyé wọ̀lá ojú ẹ̀ rẹ̀ nílẹ̀ iná. Ó béèrè ni. A kò rí bẹ́ẹ̀ mo ṣe ń wọ̀ lóyè ìwọ ni mo kọ́kọ́ béèrè. Dúró ṣe òun kọ́ lọ́lẹ̀ rẹ tuntun ni àbí kálákọ̀ ògbélé. Sọ́ri àwọn èdè mẹ́lẹ́wà ni lánàá dùn fún òpin okòókò. Wèrè ni ọ́, aláwọ̀ sí àwọn èèyàn, aláwọ̀ sí aláàbùtẹ́. Ẹ olóyè ṣé ẹ̀rọ máa kí o. Eh, ẹ ṣẹ́ni mo máa kírun àmọ́ àṣùbà àwọn ọmọ sábà kéjù tí n bá di akásùn bá tán torí màá ti bọ́ sí gbòòrò kí àwọn àìlá àti àlàsáre tó bá mi ń gbòòrò tí n bá dé lálẹ́ ń wà kó gbogbo ẹ̀ papọ̀ ń wà kí. aráàmù ni ṣe rí àwọn ìyá máa pé àkípọ̀ ni máa jọ ọlọ́run lójú irọ́ ni o àkípọ̀ ni máa bí ọlọ́run. láyọ̀lá fọlọ́ sọ mí lẹ́nu láyọ̀lá láyọ̀lá òfin kú bá mi rè òfin bá mi rè ẹ wò láti délé dìde lé. Ah! tó bá já lórí tọ̀rọ̀ Zainab yìí náà ni ó ti bọ̀ nítorí pé a ti ṣe àdéhùn pẹ̀lẹ́ nìkan alálùkáwà ní lórí ọ̀rọ̀ Zainab èyí ti pẹ́ńpẹ́ fún wa. nígbà tó mọ̀ pé ọtí lálùkáwà ní pẹ̀lẹ́ nìkan ọwọ́ tó ń dà mí láàmú lọ sọ́dọ̀ bàbá kódà. èmi kí mo bá alálùkáwà ni àwọn àtẹ̀bí mi lọ́jọ́ lálùkáwà ni. ṣùgbọ́n wọ́n sọ báwọn Sìnàbù wọ́n sọ báwọn à ńgbà tó ti jẹ́ pé àwọn òbí rẹ̀ lọ́ba ládéhùn dájúdájú wọ́n ti bá wọn náà ládéhùn nù. láì tà láì sùmàlù láì láì láì láì ní àwà ibi lẹ́sẹ̀ fún àfa ibi ni mo ṣe fún lọ́wọ́ ẹ̀wọ̀n. àwa lójú agbo ní kókó wa kò lójú agbo kókó wa wá sẹ́yìn àgbo olóyè sọ́fà ní oúnjẹ ẹ̀ fún wa ní oúnjẹ ẹ̀yin náà tó fẹ́ kọjá sí ti bẹ́ẹ̀ tí ò ní wa ṣé torí ọ̀rọ̀ tó fẹ́ bá mi tọrọ ló pè mí tó sì pé mò ń kájú ẹ́n bí ọ̀gbọ́n bá mi kó yín síná ṣé bí fúlàní ni yín ìsìnyàn sẹ́ranko tọmọ fúlàní bá sọnù gan mọ̀lẹ́ máa wà màálù yìí gàdá pé ó wúlò dùn lọ gan ibi mo fún ọ sí. bàbá wa gbà mí ọ̀rọ̀ jáde jáde. ìdènì láì wà ilé ilé ìrọ́jú. ó láyìí iná bá kú iná abẹ́rù ojú bí ọ̀gẹ̀dẹ̀ bá kú ọ̀gẹ̀dẹ̀ á sì fọmọ ẹ̀rọ kú bálàdì bá a sí nílé òmùmọ̀ ọ̀jọ̀gbọ́n ẹ̀kú. ọwọ́ mi ti kàn. Jennifer hey, Jennifer ní iléeṣẹ́ Olasco Films Nigeria Limited lọ́jọ́ tá a ti ń gbé sinimá jáde a ò tí ì rí demand fún part two fíìmù kan bíi ti Jennifer yìí rí o lórí website lórí phone text messages àdúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ ìwúrí tẹ̀ ń sọ fún wa òwò ayaba yìí o Jennifer apá kejì tẹ̀ ń béèrè rẹ o ó ti jáde Jennifer fúlíàkẹ́ ayétòròkẹ́ ó ti wá di tẹ́rọ̀ ó gbóná ó ń jó gbogbo èèyàn lọ́wọ́ fàìfàì apprehension suspension ẹ ní láti wo Jennifer dé ìparí apá kejì yìí kẹ́ ẹ wá gbà pé Fúnkẹ́ Akíndélé ṣe iṣẹ́ gidi lóòótọ́. òdodo ọ̀rọ̀ ni o fídíò kásẹ̀tì àti pcd Jennifer apá kìíní àti apá kejì ọ̀làfọ̀ films Nigeria limited one twenty nine nàmdi ẹsẹ̀ wẹ̀sì tìjú bàtà ikó telephone zero zero three three zero seven seven eight nine four ló gbé tó ń ta headmaster films and records international ní Dùmọ̀tà àti lọ light grace entertainment block b twenty nine primatex plaza ìgbẹ́dàkọ́ wọn jọ Lagos ló ń sí bí tẹ̀ ready for one and two hilarious and educative ètò òní kò gbọ́mọlẹ́rù tẹ́nitẹ́ni o tẹ̀kísà ní tàkìtàn. tẹ́nitẹ́ni tẹ̀kísà tàkìtàn. ológun lọ́lọ́gun o àkìbá yínmíyínmí dùn mí àkìbọ́mọdúnlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàmí yéyé kàkà ló lakìtì bàbá mi ló ni mí ìyá mi ló wò mí dàgbà èmi kì í ṣọmọ àlè yìí ẹ wò mí tapá tẹsẹ̀ mo jọ yá àjọ bàbá tó bí mi. ẹ wò mí kẹ́ẹ̀tún. ológun lológun o àkìbá yínmíyínmí dùn mí àkìbọ́mọdúnlé bàbá ẹ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàbí yẹyẹ. ìkìlọ̀ yẹn ni mo fẹ́ ṣe kẹ́gbọ́n bàbá mi commercials estate ti bàbá mi ni trespassers will be prosecuted kẹ́nikẹ́ni máa ta fèlèfèlè. kẹ́nikẹ́ni máa ta ológun lọ́lọ́gun o àkìbá yínmíyínmí dùn mí àkìbọ́mọdúnlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàbí yẹyẹ. ọba kò ṣe fi wọ́n mu ẹrú lásán lásán o bàbá àti màmá mi ti jìyà jìyà ìyàwó tó sì ní ọmọ kì í ṣe ìdúkẹ́ sí i ọ̀rọ̀ kò jẹ́ nítorí tó máa ń jẹ tó máa ń fowó gẹ́sà wá ẹ̀jẹ̀. wo ò tí ì múra skul. dájú mi ò lọ skul lè ní ojú ẹ̀mí kan mo fẹ́ sinmi. Ah! Bùnmi Bùnmi ọ̀lẹ ọ̀lẹ ló ń yọ ẹlẹ́nu tí ẹ ẹ̀mí ru gan ló lọ sí skul láàrin ọ̀sẹ̀. ẹ dáàdi ẹ mọ kóbìnrin wọn bá lóbìnrin máa ma ṣe wàhálà mu ṣe lágbàtà máa gbà ní wọn bá tó bá ṣe fọlọ bá ṣe àmì sí kó ṣàṣeyọrí. àmì eh. but all the same iṣẹ́ àwa òbí ni pé tí àwọn bá ti fẹ́ máa ṣọ̀lẹ báyìí ká máa encourage wọn láti máa lọ sí school. okay. ayé gbìyànjú but. on a serious note daddy ó rẹ̀ mí gan-an mo fẹ́ sinmi. Hmm, ọ̀lẹ ọ̀lẹ ló ń yọ lẹ́nu. big ah mọ́mi. báwo ni my dear. ẹ <laughs> eh, dadi èmi ti lọ sí ọ́fíìsì náà. Ah, ah. ó máa yẹ láàárọ̀ yìí <laughs> eh, àbí o fẹ́ máa mú lérí ẹ̀ṣẹ̀ nìyẹn pé o máa máa dọ́fíìsì ṣíwájú mi àbí. àbí. ok jẹ́wọ́ jẹ́wọ́ fún mi ó níbi tó fẹ́ yà láàárọ̀ yìí. rárá o i'm going straight to the office. Eh. Yeah. Ah ó wàá pa ìwọ náà wò ó ṣe múra o corporate enough láti lọ sọ́fíìsì ṣùgbọ́n ìwọ ni ti rárìn tó gbé ah, that is fashion. yes fashion <laughs> fashion ni dadi. ẹbí fashion wo nìyẹn. ṣe rí tí n bá múra báyìí tí n bá tí fèlè sí mi ti complete. tá a sọ bẹ́ẹ̀ fún ẹ. wo rọgbà má dàda díẹ̀ ló mú ìjàlè wo títí máa lọ bí iṣẹ́ tiẹ̀ n tó ń ṣe dálẹ̀ ni pé wọn ò já sí oh, gbọ́ lẹ́yìn tí complete ọ̀rọ̀. èmi ò já sí. wọ́n sọ pé ẹ já sí àtọ̀. ń gbọ́ mi ò já sí. ẹ dán já sí. a sì ẹ máa já sí kiri ibi tẹ́ ti ń já sí káàkiri ọlọ́mọ jẹ́ já sí kò tó lọ. ibi tẹ́ ti ń já sí kiri. <laughs> ẹ ṣe ẹ yóò fẹ́ wa àmọ́ ọkẹ́ fún wa lọ. ọkẹ́ ọkọ mi nígbà dà ó yẹ kẹ́ sáàk ó yẹ kẹ́ sáàk that's my boy. ah dúró dúró. gbígbẹ. má. dúró. má mọ̀. ó ti ń jẹun. láì parí iṣẹ́ àwọn jẹun. ó tiẹ̀ ti dà. ìwọ tí mo ra sukùn wò yìí mi ò tí ì ṣetán mi sàn. kí ló ń ṣe òwò tá a lè dáhùn ohun tó ṣẹlẹ̀ ní gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe látàmú kò sí kankan tó ṣe ń bẹ̀ láwọn àparí iṣẹ́ yẹn o wò ó wá lọ léwe o kò lọ síléèwé ìyẹn ò dẹ̀ kún èmi. ẹ lọ wá lọ bí gbogbo abọ́ yẹn lọ. wá mi wá mi wá mi wá mi láti èmi lọ jọ tí n bá bá ẹnu ilé láago mẹ́jọ you in trouble ok gbogbo tó má dẹ̀ gbé fún ẹ ṣe o gbọ́dọ̀ ṣe ìwọ ló mọ táìmù tó yẹ kó jí. yes ọjọ́ gbẹgbẹgbẹ stick man drawing bẹ́ẹ̀. ó gbé fún fọlọ́hún. aláàgbígbẹ. ó gbé fún fọlọ́hún. alápá òkè. gbọ́ mi ẹ̀ẹ́dẹ̀gbẹ̀lẹ̀ gbọ́ nílẹ̀ lọ́sọ̀rọ̀ gbọ́ mi. onírà ni. ok dára ni. ó gbé fún fọlọ́hún. òbí ẹ̀ẹ́dẹ̀gbẹ̀lẹ̀ wọlé. oògùn olóko tó ah. lọ́jọ́ kọ́ fi ilẹ̀ o. bá síbi dàn. ọmọ òrí rẹ ni. ọ̀rọ̀ ọ̀rọ̀ tó fi ilẹ̀ o. bẹ́ẹ̀ ló lè ṣe kọ́kọ́. wọ́n tẹ̀mí ní gbogbo aṣọ tí mo. ó pé títí olóhùn máa gbà. bọ́ọ̀lù kò fi ṣì. ọ̀rẹ́ mi ti ṣe tó pa lórí rẹ̀. fọ́ọ̀mù pa fọ́ọ̀mù tó ti kọ́kọ́ Bẹ́lá ọ̀pẹ̀lẹ̀ ìdúró. Fọlọ́ ó gbé fún ọlọ́run rí nǹkan ẹni ẹlẹ́ni di ìrọ̀mọ́ òkè fòun fún lòun. láti ìbẹ̀lẹ̀ jẹ́ kó mọ́. òkè fún lòun. yọ̀ǹda o. òkè fún lòun. kì í ṣe tirẹ̀ fílẹ̀. rí ẹni ẹlẹ́ni di ìrọ̀mọ́ òkè fún lòun. fún fún òkè fòun. hello ah debola báwo ni alpha that's right orí ẹ pé yes yes wo wo wo wo ṣé o ṣe o ṣáà sign wọn ti approve ẹ ah, director olótùnkù tí yóò sign ìgbà wọn nìyẹn máa dé báyìí o má wọrí sórí gbogbo obì wọn pátápátá látòkè délẹ̀ ni mo ti tọ́jú tó bá ti di lọ́la kó wá bá mi lọ́fíìsì by twelve o'clock kó wá gbà. ṣé ìwọ náà ló sọ fún mi pé o like idea wípé ká máa sọ sí bank fún wọn wọn náà fẹ́ kó máa sọ sí account wàá bá lẹ̀ thank you very much ṣe ṣe. Débọ́lá Débọ́lá èèyàn mi bẹ́ẹ̀ tiẹ̀ rí. Before you have fún yín pé kẹ́ sáyìn. ó tún ti gbé wa láìdè tí mo fi òpin wá tó wá sínú ọ́fíìsì mi wá while away time lọ́dọ̀ mi ni. while wait time kẹ́ office àwa. <laughs> ó fọ́ mi ṣá wo ni o lè relax yes sórí àdúrà tí èèyàn máa gbà ni pé kí èèyàn máa ṣiṣẹ́ kú kí ọlọ́run má jẹ́ kí èèyàn ṣiṣẹ́ fún níṣẹ́ yes anyway um, gbé sílẹ̀ jẹ́ ká wo nǹkan tó wà mẹ́. ẹ wo àwọn tó put in fún project náà ní ìjàpúvà yín so kẹ wá sign nǹkan tẹ máa sign kí lè má bá tèmi lọ. Hmm. okay okay okay i will sign <coughs> yeah, okay. ti balẹ̀ báyìí. mo ti sọ fún yín pé mi ì fún ọ́fíìsì o máa. Ah, máa tán rẹ bóyá ló mọ yín pé iná ilé ló mọ ẹranko ẹ máa yàgbẹ́ yín. ọ̀rẹ́ mi ọlọ́run àníyọ ẹlẹ́gbẹ́ àjọ máa lọ pàtì yẹn nìṣẹ́. mi rò pé máa lọ kí ló dé. ọkọ mi ti máa ń complain every time wípé pati pati pati pati ní gbogbo ìgbà ni mò ń lọ kódà ó sọ iye ìgbà tí mo lọ sí pati fún mi nínú oṣù yìí èmi náà dẹ̀ reason pẹ̀lú ẹ̀ ṣó mọ́ so mi mi mi lè lọ lélẹ̀. Ah, bọ̀ kí ló máa ń ṣẹ́gun ọ̀rẹ́ mi ah, ṣé o mọ̀ pé tí èèyàn bá bá àyàn ṣe tó bá dìgbà tó dúwẹ̀ náà àwọn náà bá olúwẹ̀ ṣe ah, ọ̀rọ̀ ilé ayé yìí bù fún mi kí n bù fún ẹ òun làkèrè ń ké lódò ni kí ló ń ṣe ẹ́. Eh kó tiẹ̀ ṣe yẹn nìkan ni nǹkan tó jẹ́ bàbàrà ń bẹ̀ tinúkẹ́ mi lówó kankan lọ́wọ́. Hmm, ẹkùn <laughs> ṣe bí yẹn ló bá sọ <laughs> ọ̀rẹ́ mi o kò sówó lọ́wọ́ mi o fìyẹn lẹ̀fẹ́ mi. wò ó tó bá yẹ pé tìyẹn ni ó dà kò sí wàhálà máa ra aṣọ ẹ ṣé wàá gbogbo tó tún máa ná nígẹ̀ yẹn kí ni mo sọ ẹ̀mí mi tún gbé e. ẹ tí nọ́ọ̀sì. èmi nìyẹn Morogo, rógo ọ̀rẹ́ mi gbà síbẹ̀. ṣèbẹ́ mi ni. kò jù bẹ́ẹ̀ lọ èmi náà mọ̀ bí mo ṣe máa yanjú ara mi but kí ni màá wá sọ pé irú ọ̀rìjọ́ wo ni màá gbé fún bàbá yìí o. o ò ní ìdí gbogbo yẹn ọ̀rẹ́ mi o ò ní láti máa sọ fún pé o fẹ́ lọ sí pàtì sórí ti ẹni pé tó bá ti di jọ́ yẹn báyìí tí o bá ti di kò ti múra tán tó ti tẹ̀rẹ̀ sí rẹpẹtẹ tán dáadáa o kàn rọra lọ́ba ní máa di a mo fẹ́ sáré débì kan á gọ straight ni. inú kẹ́mi ìrìn àjò tó gbé mi lọ yìí o jò ní ilé mi lé báyìí. kí ló ń ṣe ẹ́ ah! wo ó já sí ni ìwà láì kò sí kankan tó máa ṣẹlẹ̀ ah! ṣe pé kò sí kankan tó máa ṣẹlẹ̀. kò sí nǹkan kan. tó bá rí bẹ́ẹ̀ mi gan lọ yanjú ara mi má wọrí. ó yẹ ṣe ń sọ̀rọ̀ wá jèrè ṣó ní tí mo jẹ́rìí ọkọ mi sí i bó ṣe wà ń bẹ̀ yẹn kò ń sọ pé mo lọ patí mi ìbá lọ patí twenty lóṣù kò kàn eléyìí náà máa gbà ní dandan ni o ah. ó máa gbà ní ah. dandan ni. ó yẹ ṣe ń sọ̀rọ̀ rẹ. kí n dá nǹkan mi sáyà. <laughs> Ah, this is this. Oh. Ah. Ah, ibi ló wá sọ pamọ́ sí. ibi ni mo wà àgbà tí mo dé tí mi bẹ́ẹ̀ tí mi ìdẹ̀rí kọ́kọ́ láti wọlé mo ra ní kí n ra jókòó síbi kan ra máa rush through ìwé ìgbà o. mo tún ń kàwé ni pẹ̀lú gbogbo yín tàti kà yín. òwò akin sórí di lítù tí bára ìka mi bá òun ló máa wà lórí mi tí máa fi délé tí bá délé mi níráyè mọ́. ò níráyè ah, kí ló dé tó níráyè láti kàwé ní. Ah, iṣẹ́ ni iṣẹ́ ò ní jẹ́ iṣẹ́ kẹ̀ wọ́n mọ bàbá olówó ọ̀fọ́ ni òwò sórí ilé wa kò sáàyè gbogbo ala láti ṣe ti right and bó ṣe rí wa yẹn a ní domestic staff kankan àwa là ń ṣiṣẹ́ ilé wa fúnra wa. ó ga ọ anyway jọkẹ́ ló náà fẹ́ rí ẹ ó ní kó wá kóun ní calculus tí wọ́n kọ́ wa. Ah, jọkẹ́ ìwọ ń kọ́ lọ́kọ̀ náà. mo fọ́ ní ìṣàwọ́ fẹ́ tẹ̀ mí ni wọn kì í mú kọ́ máa ń pretend lójú ọ̀bẹ ní kí mo mọ̀ ni wọ́n tó jẹ́ pé ọlá ẹ̀ ni mo fi ń mi. so ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ yé mi ni ìwọ náà mọ̀ dáadáa ló máa fi ń parọ́ fún pé tó bá kọ kò níye. nítorí pé nǹkan tó wà láàrin yín àjò. àṣírí ó ti rí jẹ́ tiẹ̀ pa ẹgẹ́ ní ẹ wọlé kí sáré lọ fún àwọn kọ̀ọ̀kan máa gbẹ̀dọ̀. ẹ mi sì wà ń bí náà pẹ̀lẹ́ ah, ah. Ah, irọ́ ni irọ́ ni. Jọkẹ́ bọ́sibí bọ́sibí bọ́sibí bọ́sibí bọ́sibí. kí náà pípọ̀ ìfẹ́ sọ iléeṣẹ́ ìdáná ṣọ́kẹ́ lórí inú iléeṣẹ́ mọ́ mi lọ́wọ́ ní ẹ̀bá o. ẹ kú sẹ́sà. jọ Jọkẹ́ lẹni tó approve pé kí wọ́n gbéṣẹ́ fún Phoenix Investment. MD ni sá. rọgbà. bẹ́ẹ̀ ni sá. oh my god. ṣé ẹ ti gbé fún wọn ṣá. àìtí gbé fún wọn afẹ́kẹ̀rẹ́ náà kó tó di pa gbé fún wọn. ok ẹ hold on ẹ má ti gbé fún wọn discussion wà lórí ẹ o ti gbọ́. yes sir máa lọ tiẹ̀. rọgbà rọgbà ṣáà létí lápá ló fẹ́ yá ìsinmi àbí báwo. báyìí ní ìgbà ìlọrin. The world's first Asian superstar. If you go to any small town in America today, Bristol Tattoo Riding School. Before Bruce, there was just the church for the beauty parlor. Americans had stereotypes about yeah. women. Um, Ǹdè ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín látẹ̀kùn èdè Dámirúhùn. Ọ̀rọ̀ kí nìyẹn náà? Ẹ ẹ̀rú ń tágo sọ ni, gbogbo ò tí wọlé by this time. Ṣáyé ni ọ̀gbà ń jẹ báyìí. <laughs> Kí ni ìwà mean? Mi ò rò pé ó mean nǹkan kí ló dé mean àwọn fẹ́ wọlé dè ṣé ọmọdé ni ọgbà ni gbà tí kì í ṣe ọmọdé ó máa tó dè àbọ̀rọ̀ tó máa ń sọkọ́ yẹn nígbà tí mi bá ń sọ tèmi. Ah, dádì kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí ṣe bó ní tó ṣẹlẹ̀ ń jọ yẹn àti wípé níjọ́ tá à ń sọ yìí kò pẹ́ tó báyìí. àwọn ẹ kí ló wá rọ́ọ̀gì inú kébì náà rán ilé tí àwọn kan tó máa ń sọ kò sí fún tó rọ́ọ̀gì ẹ kò lè dáre. ẹ káàbọ̀. mọ́ mi kúrẹ́. káàbọ̀ ọkọ mi ó ṣe wá pẹ́ bẹ́ẹ̀ yìí káàtẹ̀ sọ pé ó fẹ́ lọ ṣe fàájì ṣe bí wàá wálé náà kó tó lọ ṣe fàájì. Ah, mọ́ mi má bínú èmi gan-an mọ̀ pé mo máa pẹ́ tó bá yẹn ta má bínú. má ṣe bẹ́ẹ̀ mọ́ jọ́ mi. rọgbà wọ́n bí. ló tún jẹ́ pé àwọn Phoenix investment ló lọ gbéṣẹ́ fún nígbà tí quotation wọn high tó yẹn àwọn competent companies pọ̀ nílẹ̀ rẹpẹtẹ tí quotation wọn high ó lè jẹ́ àwọn ló gbé fún. bọ́ dáde mo ti máa ń sọ fún yín times with that number wípé ọ̀rọ̀ tó bá jẹ́ mọ́tò ọ́fíìsì ẹ má gbé wálé wá sọ ṣé gbogbo ilé tẹ̀ ń sọ yẹn ọ̀rọ̀ ọ́fíìsì ni for God's sake. anyway tá a bá ti dé ọ́fíìsì lọ́la we discuss about that. ẹ eh, eh, mọ́mi ó dára. wa. wá wá tó bá ti wọ yàrá ẹ̀ sìn kọ́kọ́ lọ ṣáwà kó tó di pò máa sùn ṣùgbọ́n. Eh, máa bọ̀ máa tí kì í. òkè pẹ̀lú ọkọ mi wíwá wà pẹ̀lú ẹ o. ṣé bí nǹkan tó máa ń sọ. dadi ṣé ta bá gbé ọ̀rọ̀ tọmọ yìí sọ wò dáadáa ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà ń bẹ̀ o. ọlọ́gbọ́n wà ń bẹ̀ ah, èmi ṣẹ́gun jẹ mí èèyàn lọ hmm. ohun tó ń ṣàlàyé fún ni pé tẹ bá wà lọ́fíìsì ẹ máa yanjú gbogbo tó bá jẹ́ tọ́fíìsì tẹ bá délé ẹ lè ráyè kojú mọ́ wàhálà tó bá wà lé ń tó ń sọ nìyẹn. Hmm, ó tọ́ ni ó ṣẹ̀ṣẹ̀ wáyé mi pé àjọsọ wọ pẹ̀lú ẹ̀ ni. Ah, ah, kí ni àjọsọ ìwé àti ìjọsọ kankan o àmọ́ bó ṣe yẹ kó ló ṣàlàyé fún yín. ìyá bó ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ ni. èmi ti ẹ̀rú lọ bẹ́ẹ̀ ṣe <laughs> ẹ ṣáà bínú pé mo bring ẹ up ṣá. bínú báwo dáàdi ah èwo ni bínú ọ̀rọ̀ yìí sọ ìfẹ́ tó ní sí ló fi ṣàlàyé bẹ́ẹ̀ o. ìfẹ́ ni ah. Ah, ọlọ́run nípa náà fẹ́ yí o. àmì àmì àmì ẹgbẹ́ ìjèrè wọn lágbára ọlọ́run. àmì àmì àmì àmì àmì. ẹ ẹ ya gbà tó dẹ̀ ti dé sìn tó dẹ̀ lẹ́yìn náà ṣe sùn èmi náà ṣe sùn ó ti wá wọlé bá ẹ̀jẹ̀ ká lọ sùn. ẹ màá bá ẹ. ẹ ti ń bínú mi. bínú ọ̀rọ̀ wa àti rọ̀gbà kí ló fẹ́ bínú sí? àlọ́ máa jẹ́ bínú kàn gbà mí jẹ́ bínú ó dà ẹ ṣáà bá mi lókè. ọmọ tó dára ní tẹ́lá ẹ̀ ìyá sọmọ rẹ bí ó ṣe fẹ́ o ọ̀kẹ́ bíi ti kẹ́kẹ́kẹ́ ó bẹ̀ ń bẹ̀ o. jọ̀wọ́ kò sí excuse this time around a jọ máa lọ sí pàtí yẹn ní weekend yìí ni. Hmm. tẹ sórí nǹkan tó hmm. ṣẹlẹ̀ ní. Hmm. mr bukoma ó lóun kó lóun fẹ́ kàwé bẹ́yẹn dúró tó mọ̀ pé àkàjù máa ń yàn lórí mi. ẹ wo ẹ wo ẹ ṣe rí i nǹkan tí tí ó ṣẹlẹ̀ ni pé mi ò sọ pé mi ò tẹ̀lé yín lọ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé kò ń ṣe ìwé tí mo kà ló ń disturb mi mi ò kọ̀ lè ráyè mi. wo wo wo wo jù wọn òyìnbó tó sọ pé all work no play makes jack a dull boy tó rò bẹ́ẹ̀ pé wọ́n ṣeré ni. Eh, sorry mo rò pé wọn ṣeré. but all the same i understand the meaning sórí tí n bá ráyè màá tẹ̀lé lọ. jọ̀wọ́ jọ̀wọ́. One, ń bí wá. kí ló ṣe ń bí ah, eh, eh, shut up oh o fẹ́ dúró classroom mọ́ right o wá gossip, gọ́sì pẹ̀lú àwọn guys mi báyìí right. Eh, but a ti parí shut up your mouth anyway kí ló fa gbogbo nonsense ẹ̀ shut yẹ kí n wọ̀ wá school lẹ́nìí Oh, ò lọ dáadáa wá jẹ́ kí n wọlé wá sí school talk tí mo tún ní kò fọ̀ o lè fọmọ tún slack on ọ̀rẹ́ right you're very very stupid ah, ah. shut your mouth. màá fẹ́ lè fa ìlétí tó bá ti ṣe tán skul lẹ́nì ló lé kó lọ fọṣọ mi fún mi tó o bá fọmọ màá fẹjọ́ ẹ̀sìn mọ́ mi wà á parí oṣù ọ̀dẹ̀. sọpọ ẹlẹ́lẹ́jọ ń gbọ̀ngàn ṣẹlẹ̀ àdé ohun tó kọjú sọmọ ẹnìkan ẹ̀yìn ló kọ sí ọmọ ẹnìkan mo lọ sí létí fún oúnjẹ ìṣòro báyìí ni. ṣé mo ẹ wo ẹ fi bùnmí lẹ ẹ ṣàmọ́ pé ọmọ oníbàjẹ́ ni ó fọ̀rọ̀ yín ṣe ń tó. kí ló ń ṣe tó ń ṣe báyìí ni bó bí bùnmí ṣe ń bá ẹ sọ̀rọ̀ so o lè fún ṣáìsì àbí ẹ ogun oúnjẹ ọmọ oníbàjẹ́ ni ọmọ oníbàjẹ́ ọmọ oníbàjẹ́ ó ti rìn di jùjọ. so ìlú ìlú ìlú ọmọ ẹ ọjọ́ mélòó ló gbà lọ́wọ́ ẹ̀gọ́ pàápàá. Kana da kuma báwo wọ́n tún ní wọ́n ń gbé lọ́n tún lọ. Wọ́n dá lọ pátí ìjọba dé, èmi ló yàgò. Màá rí níta. Ayélé ènìyàn ṣòro fẹ̀sọ̀ ṣe lé ayé. Rọra rìn nílẹ̀ ó máa ń yọ ní fẹ̀sọ̀ ṣe lé ayé. Kí ló dé kí ìwà olùfẹ́ rìn mi fún? mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ní sà. ọ̀rọ̀ wo ni ṣé ọ̀rọ̀ wo fẹ́ bèrè mo ń gbọ́ ọ̀ máa sọ. mo ní kí n béèrè pé ṣé ló tọ́ àyìnlẹ́ bí mi sà. irú ọ̀rọ̀ kàtìkàtì wo ló ń bí mi yẹn kí ló fa irú ìbéèrè yẹn kí ló fa bó ṣe máa ń tírètì mi nílé yìí ni sà èmi nìkan ni máa ń ṣiṣẹ́ bí ọmọ irú nílé yìí máa ṣiṣẹ́ títí débi pé màá bá bùnmi fọṣọ ẹ̀ má tún máa gba táàdì ọ̀pọ̀ nínú yàrá ẹ̀ ah, mo ní kí n bẹ̀ ẹ́ bóyá ọmọ ọ̀dọ̀ ni mi kó má lọ jẹ́ pé mo tọ́ra mi ní sà. bẹ́ẹ̀ni ẹ sọ́n járe bẹ́ẹ̀ni ẹ sọ́n kí ló ṣe tẹ́ni kò ṣe rí ṣé wọn bá yẹ pé kò máa ọ̀pọ̀ lé kò máa ṣiṣẹ́ pẹ́pẹ́pẹ́ olúwa ti túmọ̀ sí pé wọ́n sọ ẹ̀dọ́mọ ọ̀dọ̀ dáhùn wo tẹ́tí ẹ̀ kò gbọ́ dáadáa ìjọ́kíjọ́ tó bá tún pè mí bá mi sọ irú ọ̀rọ̀ yìí máa jọ ẹ lójújọ́ náà ah ah kí ni mo ṣe fáwọn yòókù tí mi ò ṣe fún ẹ àbí mi kì í fún ẹ lálàá wá sẹ́ni ah, ah, rárá sá ó kọ̀ yẹ pé bí mo ṣe máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ tí wọ́n máa ń ní kí n máa. gbẹ́ngbẹ́ sọ́hún kò kọ́ rẹ bọ́ta. má bínú sá. ògbé fún fún ọlọ́run ògbé fún fún ọlọ́run orí nǹkan ẹni ẹlẹ́ni di ó gbé fónfón lóhùn ó gbé fónfón lóhùn ó gbé fónfón lóhùn orí nǹkan ẹni ẹlẹ́ni dìrọ̀mọ́ ó gbé fónfón lóhùn ó gbé lóhùn ó gbé lóhùn orí ẹni. Tani o. Ní Boyin. Boyin. ṣé ò ń bínú sí mi. mi ṣe ní bínú nígbà tó ló máa bá mi wo tó wá débi tán tó ń sọ fún mi pé ṣé mo bínú. Ah, ṣètò yẹn ó tiẹ̀ lè ọ́fà mi sí. kí mo fẹ́ ọ́fà sọ̀rọ̀ ṣé ibi ṣe máa wà redundant rèé ṣé o ní fún mi lórí rẹ̀ ni. nǹkan tí èkó bí mi sílẹ̀ kò bí mi sí èmi tí mo ti ṣètò sílẹ̀ fọ́kọ mi check hundred thousand naira ni. That's my baby. Mm. I love you, darling. I love you too. Now, sọ fún mi, kí ló fẹ́ jẹ? Mi ò jẹ́ ọkọ mi tí rọ́kọ mi, mo ti Lie, Ṣé o bímọ ni? Láíláí. Jẹ́ Thanks so much. You're welcome, darling. I know I can count on you. Yeah. Let's go. Hey, àbúrò in fact mi tiẹ̀ lélè tó wù mí ná àwọn àkàrà ẹ̀. wo ìwọ náà sọ bẹ́ẹ̀ èmi gan-an ọ̀rọ̀ àǹkárá àǹkárá yìí gan-an ó ti sú mi èmi rò pé lè sàn máa mú ni mọ̀ kọ́rọ̀ àǹkárá tó mi. àkúrò àǹkárá kúrò àǹkárá ṣá. hello hello hello. ọkọ mi. ẹ kú lè rọ mi. báwo ni. mọ́mí lè jí. rọgbà báwo ni ọ́fíìsì. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi kọ mi. Yes ma. Olga oh, my dear. Ah, mọ́mí, ẹni pàtí ni. Ah, bẹ́ẹ̀ ni o, ọkọ mi. Ṣọlá àǹkárá méjì tán kó wáyé, wọ́n fẹ́ fi ṣe pàtí ni. Ṣọlá méjì tán kó wáyé kò sí tó wù mí rárá ní àǹkárá méjèèjì. Wo ó tiẹ̀ ti sú mi pẹ̀lú ọ̀rọ̀ àǹkárá. Wáì tí ẹ̀yin náà ṣe lọ bá wọn ra àǹkárá. Hmm? Kí wàá nìyẹn rà? Ah, Wáì tẹ̀ ṣe lọ lace náà. Tàbí kẹkúkú mú gold tó máa dàbí uniform. So tẹ bá dé pàtí yẹn, ọ̀hún yẹn máa recognize ni wọ́n á gold ṣé èrò tí wàá níwọ̀n jù. <laughs> kí ni mọ́mí dèjì tún sọ ṣe rí nǹkan tí ọmọ society ladies ń lò ń sìn nìyẹn tó yẹ pé tí wọ́n bá dé party by, wọ́n á recognize wọn àti wípé ṣe rí price ọ̀wọ́n kìíní yẹn ó vary because according to their qualities òun ni wọ́n ń tà wọ́n. ọ̀rọ̀ tó dáa lọ́mọ yìí sọ but ọkọ mi sórí gold máa kó mi náwó púpọ̀ jù àwọn lọ́wọ́ tí mo wà owó ti pọ̀ jù lọ́wọ́ mi. yes. wọ́n lè lọ fún ẹnìṣà níbi tí èmi wà ẹ sọ pé broke. mọ́ ah, mi máa ń ṣẹ́ mi lẹ́kọ̀ọ̀kan rẹ̀ ó dà ẹ jẹ́ ká ṣe nǹkan kan tí bá fún yín ní five hundred thousand naira nǹkan ó lè kí ẹ fi kún owó tó wà lọ́wọ́ yìí. five hundred k. Hmm kò sí fún mi um, a máa wá àkọ́kọ́ ṣe sí. o ṣe máa jẹ. ìyá mọ́ mi lè jẹ́ kó jókòó. rọ́bà rọ́bà ṣé ọba serious ṣá ah! Ah, ṣé bó máa fún wa lówó yìí. sọ́ni bó ṣe sọ yẹn bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí ohun tí ọba àgbà ní ṣe kò ní sọ síta àti pé <laughs> ọ̀rọ̀ owó ṣe problem fún ọgbà àwọn ti ju lẹ́bù yẹn lọ. bọ́nà ó sì ń ṣiṣẹ́ lọ́fíìsì ládìí ah, ta ló tún fẹ́ ṣe ọlọ́run gbogbo ló di iléeṣẹ́ mú ṣé wàá rí bó ṣe wà yẹn gbogbo tó bá ṣe báyà ṣe gbé ni iye tó bá lọ́ba ẹ̀ ta ló fẹ́ bẹ̀ lọ́wọ́ wò. lọ́ọ̀ máa fún wa lólu ọmọ. àbí o. ó fẹ́ yọ. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. mo jìyà lórí ẹmú nínú ọkọ ọmọ mi dùn mí náà. Ah, ayé gbọ̀ngbọ̀n. Adela kí ló dé látijọ́ yìí. ayé gbọ̀ngbọ̀n ò ń ṣẹ̀ mí o ò dẹ̀ múnú mi dùn rárá. kí ni mo ṣe. nǹkan tí mo tọ́jú sí ẹ lọ́wọ́ ò bá mi tọ́jú ẹ̀ ó dẹ̀ yé ẹ ó yé mi lójú ìwé òkè ìṣọmọ tó yẹ kó fìyà jẹ hmm. ayé gbọ̀ngbọ̀n tó bá wá wọ̀n ẹ́ kó yí padà tó bá wọ̀n ẹ́ kó má yí padà. ọ̀rọ̀ àjọsọ máa gbàgbé mọ́. ọ̀rọ̀ àjọsọ máa gbàgbé o. tí mo dẹ̀ ń ṣe yé mi o ó yé mi o. ọ̀rọ̀ ajé yìí ká. ṣùgbọ́n tó bá kí mo ṣe fẹ́ nìyẹn màá yí padà ṣùgbọ́n ó yé mi. ẹ̀sọ́ pa ẹlẹ́lẹ́jọ ń gọ̀pẹ́. ẹ̀sọ́ ṣe lé ayé. ohun tó kọjú sọ́mọ ẹnìkan ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíràn. bàṣà ayé jẹ́jẹ́. bẹ́ẹ̀ de tẹ̀rẹ́dì sá ẹ lè wọlé lọ relax nsìn. ẹ lọ bí ọgbà ẹ̀yin olólùfẹ́ lónìí káyé já ẹni olólùfẹ́ ló yege ayélé ènìyàn ṣòro. ayélé ènìyàn ṣòro ìsọ̀ṣẹ̀lẹ̀ ayé. ó private. parí sir. Hmm. ni sà. jẹ́ òbèrè owó kan lọ́ọ̀mù níjẹta. mo béèrè sá mo sọ fún yín pé máa ní ìdánwò kan fún handout àti pé wọ́n ní ká ṣe group experiment ni department wa wọ́n dẹ̀ ní ká dá àwọn owó kan fún specimen tamara. anyway màá fún ẹ ní owó tó máa tó gbogbo group yẹn lò tí àwọn mi ò ní need láti contribute pẹ̀lú ẹ̀ mọ́. sà owó yẹn pọ̀ díẹ̀ sà. bí èlò ni. a tó fifty thousand sà. fifty thousand péré owó tí ò ju nǹkan tí wọn nìkan lè fi dá ṣe project lọ mo fẹ́ mọ̀ mọ̀ fún ẹ nìyí kán lè mọ̀ pé ọmọ chief ayégbẹ́gbọ́n làwọn jọ wà ní class. ẹ ṣe sá. ẹ ọ̀rọ̀ ṣé o tún nídìí nǹkan mi. rárá sá. tó bá ti need anything má máa hesitate láti sọ fún mi o ti gbọ́. máa ehm, ń kọ́. Hmm, wọn ò sílé wọn ti dì. àwọn yòókù ẹ̀ ń kọ́. àwọn náà ò sílé. very good tí bá ṣe tán màá kó yẹn fún ẹ kò dé jẹ́ kẹ́nu ẹ mẹ́nu má jẹ́ kẹ́nìkan kan mọ̀ pé mo kó adúró tó tó yẹn fún ẹ o. ẹ ṣe sá.

láti fi owó ìdẹ́mi ṣá fifty thousand ah. nǹkan kan wà díẹ̀ ah. àbí dáàdì kan ni. ọlọ́run máa kọ́ mi mọ̀ ṣe lórí ọ̀rọ̀ owó yìí o. káàsán. ṣàlàfíà dáàdi láàrin ẹ̀yẹ sá. láàrin ṣàlàfíà pẹ̀lẹ́ jókòó. ọmọ ti bá mi sọ̀rọ̀ ẹ̀ dáadáa eh, irú project wo gan-an ló fẹ́ ṣe. actually sir uh, animal husbandry ni mo read ní school mo dẹ̀ ti ṣe all necessary things except tilẹ̀ ti fẹ́ fi ṣe fish pond àti small poultry farm nígbà tí n lè ṣàlàyé fún bùnmi ó lóun á discuss ẹ pẹ̀lú yín kẹ́ tó wá ní kó pè mí wá síbi. wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ kí ó dẹ̀ da o owó tó fẹ́ sìn yẹn ó da gan ni. bẹ́ẹ̀ ni sà. owó tó máa mẹ́rẹ̀ wá ni mm. that's right. gbólófẹ́ eh, ilẹ̀ ẹ sí gan-an. ètò àlà ni dádì. ètò àlà. Mm why vi. Oh, Daddy, Victoria Island Daddy, Victoria Island ló dá ibẹ̀ our customers ta target ibẹ̀ náà wà then um, wọn ní disturb wa nílẹ̀ yẹn. àbúrò ah, mi ò rí bẹ́ẹ̀. Ah, dadi Victoria Island is the best But our customers àti target sílẹ̀ láàrin. ibẹ̀ ni sà ibẹ̀ làwọn customers bá wa sà. that's why we go Victoria Island first. it's okay kò sí wàhálà níwọ̀n bá gbà tí mo ti ní kó mọ wa tó dẹ̀ ti mọ wa tí mo náà ti gbọ́ látẹnu ẹ̀ fọkàn ara ẹ̀ balẹ̀ nǹkan tó kàn máa ṣe ni pé wà fún mi time ah. díẹ̀. jáde time bíi ti báwo wọ́n ní ìdẹ̀ kíákíá ni. Ah, ah, farabalẹ̀ bùnmi farabalẹ̀ náà wo ìwọ ń tiẹ̀ bó bá ṣe máa jẹ́ òun náà ni màá padà rán sí ẹ. ok sir ẹ ṣe gan sir. wá wá wá jẹ. ṣẹ́gun sir. it's all right pẹ̀lẹ́ all right kódà ọ̀sán ok. kábọ̀. Yes, sir. ṣọmọdé tó ń ṣe kó tí ẹ̀rọ lé Yeah. darling, seriously. Láàrin, mo fẹ́ kẹ́ help me láàrin. Torí mo love Larry, gan. Mo dẹ̀ lè ṣe anything láti assist ẹ. Mo love ẹ. Nígbà tí wọ́n sọ pé o lè ṣe anything láti fi assist ẹ. Tó bá dọjọ́ ọ̀la, ẹ bá split tàbí tó lọ settle down pẹ̀lú ẹlòmíì kí ló fẹ́ ṣe. Ah, Dádì láéláé, láàrin ò lè ṣe orúkọ tó jọ bẹ́ẹ̀. love ara wa gan kò lè ṣe. Bùnmi bójúbójú olóró ń bọ̀ olóró kan sí àwa yìí náà ni o àwa náà ti ná gbòòrò rí o mo fẹ́ kó mọ̀ pọ́kùnrin lèmi náà. bó dáàdì kí ló tẹ fi ń sọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ ṣé ẹ fẹ́ help ẹ ni. mi ì fẹ́ help ẹ ni mo ní kó mú wá. dáàdì mo fẹ́ kẹ́ mọ̀ pé any help tẹ bá ṣe fún Lanre èmi ọmọ yín náà lè ṣe fún torí mo nífẹ̀ẹ́ gan-an. ok tó bá di lọ́la máa pè lọ́yà a ṣe gbogbo owó tó máa tọ́ bọ̀. thank you daddy. ilé máa jẹ ẹ̀ka ah, sọ̀rọ̀ ah, yìí. jọ̀wọ́. ẹ Ah, ah, ìwọ ni wọ́n lò ń béèrè mi. sá kí ló wá lè ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ ní mọ̀lẹ́bí bì mọ́. Ah, rárá sá kò rí bẹ́ẹ̀ mi ò ń ráyè láti jáde ní sá. ẹ kí ló wá wá báyìí kí ló fẹ́. sá ẹ wò ẹ̀yìn ọ̀rọ̀ kan ló ṣókùnkùn sí mi sá mo á fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ sí i irú ọ̀rọ̀ wo mo fẹ́ kẹ́ bá mi yànnú ní ẹ̀ ní sá kó lè yé mi dáadáa bóyá lóòótọ́ ni pé. Chief Akànní Ayédọ́gbọ́n ni bàbá mi. o fẹ́ mọ̀ bóyá Akànní ni bàbá ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ẹ kí nìdí. ẹ tó ṣẹlẹ̀ ni pé bó ṣe máa ń ṣe sí mi yàtọ̀ sí gbogbo bó ṣe máa ń ṣe sáwọn ẹ̀gbọ́n mi. ẹ wò ìyà yìí pọ̀ á fi bí ẹrú má wulẹ̀ rojọ́ jùjù wọ́n jókòó ẹ ṣe sá. sórí ìgbà tí yẹn wà láyé bí ọmọ ló jẹ́ sí mi mi ò sì lè rí nǹkan kó máa bàjẹ́ kí n mójú kúrò ń bẹ̀ ṣùgbọ́n ọmọ tó bá ti sọ ilé nù ó sọ àpò ìyàkọ́. decision tí yẹ take ńgbà tó wà láyé òun ló fìyà jẹ yìí. ẹ ẹ sà kò kò yé mi dáadáa sà. mo ní ìgbésẹ̀ tí yẹ gbé tó wà láyé ló ń fìyà jẹ yìí. bọ́nà kíta lórúkọ ẹ náà. jùwọ́n ni sà. <laughs> rántí orúkọ ẹ ìyà ò tí ì tí bá òní rántí orúkọ ẹ mo bá mo yóò yà. ẹ dade ẹ wo ẹjọ sá ṣe rí kí àyẹn má bàa jẹ mí ni mo ṣe tọ̀ yíwá sá ẹ jẹ o. yẹn sòótọ́ fún mi. ọ jẹ́ o sì mú mi sí mo yóò yà yẹn o jẹ́. ọ ah! ya kúrò nílé mi o má lọ lẹ́yìn. dídé dídé dídé dídé sórí sórí mo yóò yàtọ̀ náà níjẹ yẹn wàá mú mi sí. ẹjọ ẹ dẹ́ mi. ṣé etí ẹ ò di. ọ ya àgbẹ̀tọ́ mi fún mi olúwa. ó tó bá balẹ̀ kùn yẹn jẹ́ ó dáná. ọmọ aráyé jẹ mí ni àgbẹ̀tọ́ mi fún mi bàbá. jùwọ́n kí lè ṣe tí wọ́n wá fún wọn pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó ń sọ ogun fẹ́ fún wọn. ọmọ ni àgbẹ̀tọ́ mi. bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀ ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi àní ń sọ̀rọ̀ wọ́n jẹ́ kó yé mi pé tí n bá ṣọ́ra àwọn ọmọdọ́mọ mi á jẹ́ nù yẹ ẹ̀ṣẹ̀ tí ìyá tèmi ṣe àwọn. akin ṣé wá rí i pé mo wà cost báyìí torí tí màá wà first adúrú ìyáyé ni màá jẹ mí. dùn ó wà cost ọlọ́run torí kàn jẹ́ kí àwọn èèyàn wa burú ni àwọn èèyàn burú gan afẹ́mọ́ kó má jẹ́ kí àwọn bàbá ìgàn mọ̀ ń pa ikú mọ́mí ẹ̀ wo advice tèmi fún ẹ ni pé ó máa yẹra fún wọn ni in fact ó máa jìnnà sí wọn gidi gan ni. wo kó tó sọ tẹ́lẹ̀ mo rẹ́dí láti yẹra fún gbogbo wọn bí mo ṣe wáyé gan mo ti ń conclude mi ò padà sínú ilé yẹn mọ́ ibi balẹ̀ mi àti àjọ máa gbé. kí ló sọ ń sìn o ò lọ́ọ́ lé mọ́ o Akin sórí orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ ṣùgbọ́n sórí àdúrà la máa gbà kọ́lọ́hún kó sí dádì nínú. Mm, wo tó bá mọ̀ pé o ò fẹ́ gbà mí síbi bá kọ́ máa tú mi straight màá rí bòmí tí mo lè máa lọ gbé mo kàn sọ̀mọ́ ọ̀rọ̀ rẹ tó jẹ́ ni ó ṣe. Ah, jùwọ́n wọ́n sọ̀rọ̀ báyìí náà èmi kàn fún ẹ ní advice as a friend ni ṣùgbọ́n torí tó lè yí ẹ̀ ní àkí lè yí ẹ̀ tó bá mọ̀ nǹkan tí mo fẹ́ sí náà kò lè yí ẹ̀ wọ ọlọ ọmọ àlè ní mí ọmọ ìrọ lé mi ọmọ mi àwọn ni. títò títò títò títò ìyá jẹ mí. wà á títò títò ìyá òní jẹ ìyá òní jẹ ìyá òní jẹ lágbára lọ ìyá òní for lasco films nigeria limited àti fúnkẹ́ akérèlé sùlẹ̀ jennifer sinwon productions àtúgbò ìjáde e kàǹkà kẹ̀bìtì kẹ̀ǹkẹ̀ sinimá tuntun ìjà ọ̀la adúpẹ́pẹ́ báwara jennifer wàlàntì tó ṣe ń ta lọ bẹ́ẹ̀ lójoojúmọ́ níbi gbogbo tuntun tá a tún gbé e jáde lélẹ́yìn ìjà ọ̀la làkọ́lé ẹ̀ bẹ̀ǹbẹ́ tutù lẹ́yìn gbóná nínú ìjà ọ̀la ìtàkùrọ̀dùn àjàdíjú àjàkú akata dandan láwọn okọ̀ ọ̀run sùlà parun kú sí kàkàkẹ́ kú má jẹ́sẹ̀ sí àfi ṣàwádànù sinimá tuntun ìjà ọ̀la another masterpiece from the one and only fúnkẹ́ akérèlé agbèrè àrẹ lójú rẹ tẹ òyìnbó bójú ẹ̀ tó kópa nínú eléyìí ah. ìjà ọ̀la kẹ́ gbóṣùbà fúnkẹ́ akíndélé ògògó lọ́sọ̀tìkà fẹ́mi adébáyọ̀ mùsùlùmá sunramu yínká kọ́ndùrì péjú ọmọ ọ̀làlẹ̀ bàbá tí sọ̀ní àlẹ́ ọ̀gá bẹ́lẹ̀ olùgbẹ́jà yìí sinmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun ìjà ọ̀la lórí vcd àti dvd marketed and distributed by olasco films nigeria limited one twenty nine and desi kwesi tìdúmọ̀tà ìgbó ó tún wà ní headmaster video mart fourteen ṣèyí ọlá shopping complex agodi gate ìbàdàn àti káàkiri níbi gbogbo sinimá tuntun ìjà ọ̀la is another one you can't afford to miss grab your copy and beg like you did.

ìwọ ló tún lè wà níbí. ó ti gbàgbọ́ náà tó mọ rírì ohun ẹ̀yẹ oko bí wọ́n fẹ́ bùrẹ́ gẹ̀dẹ̀bẹ̀ tí ọjà lẹ́gbẹ̀ẹ́ láwùjọ awo ǹdí èbùrẹ́ jẹ lẹ́bẹ̀ tá a bára wo rere àjẹbẹ̀. gbàjẹ́ bá lámì aró. ọ̀run ní bí ewúrẹ́ bá jẹlẹ́tẹ̀. ọ̀run làlà. wo o ti fọ fọlọ. ó gbóòórùn ara ẹ. ṣóńṣó méjì ti fi ojú kọra wọn báyìí o. alákọ̀ọ́rù pàápàá ti polówó fún ẹ báyìí. ó ti tẹ̀bà láyé. wàá dánù kan tó gbọ̀bẹ̀. èmi èmi mo tilẹ̀kùn gbọ́ngbọ́n nítorí pé mo fẹ́ jẹun gbọ́ngbọ́n nítorí ọjọ́ ìní ni aráyé lè máa fẹ́ fèbù rẹ bẹ̀ mí mi ò sì fẹ́ jẹ̀bù rẹ torí ẹ̀ ni mo ṣe ń jẹ́ èbù rẹ. èbù rẹ àwọn olùjẹ́bẹ̀ o èbù rẹ o àwọn olùjẹ́bẹ̀ o bàbá rẹ wò rere àtẹ́bẹ̀ o. sinimá tuntun èbù rẹ forgiveness under fire produced by Regina Olakunle and directed by Muyiwa Demola Authentic marketed and distributed by Olasco Films Nigeria Limited cinematic rẹ grab your copy. ẹ̀tún wá wáyé ọlọ́mọ fún ké akíndélé tún ti dé sùlí ayé nígbà ọlọ́mọ tún bá tún lè bá tún nílé lẹ́yìn ìwọ̀n ẹ̀rà kẹ́ẹ̀wò kẹ́ẹ̀gbà sinimá tuntun ayé ọlọ́mọ kò rí Tell me slow. No worries, I'm sure. No worries, no worries. Thank you, sir. Báwo ni? Báwo ni? Báwo ni? Ẹ ṣe tó ń sọ yẹn. Bẹ́ẹ̀ni sà, ọ̀rẹ́ mi. Ok, kò sí problem ṣọwọ́. Now, sórí to wa ń to àfẹ́ tó yọ̀lẹ̀, àdẹ̀fẹ́ tó dọ̀tí, kì í ṣe tó máa jẹun tó máa gbé abọ́ sílẹ̀ because ẹni tó bá máa ṣiṣẹ́ omi ó gbọ́dọ̀ jẹ́ ní tó neat tó bá nígbà tó ń produce torí gbogbo ẹ̀ wá rí pé produce under hygienic environment you get me yeah. now wọ́n lè drive. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo drive. iṣẹ́ ti méjì nù wàá máa drive then wàá dẹ̀ tó máa bá a deliver torí a ní customer tó pọ̀ gùn ẹ̀ẹ́dẹ̀mí wọ́ tó bá yẹ tán fi gbogbo àwọn tó bá yẹ kó mọ̀ tí o ń bẹ̀rẹ̀ tó wọ̀. ẹ ṣe bẹ́ẹ̀ sà ẹ ṣe bẹ́ẹ̀ sà ẹ ṣe sà wà á o. náà ló ṣe wá. àwọn ọmọ ẹgbẹ́ ṣé ìbá kó tún kí ni dàda gan ní gẹ̀ẹ́tì. ọ̀gá yá jẹun jẹ́ ká jẹun. ẹni ìṣòro kan ni mo ní bí èkó mi kọ a ò kọ ìbá kọjú lápò ọ̀rẹ́. kájọ fòfin lè ń bẹ ká tún jọ fòun jẹ. kí ló ń ṣe wọn kọ fọlá wọn ṣàdúrà mo gbà ìlú àná ní wọn gbogbo. ẹni ìṣòro kan ni mo rí bẹ́ẹ̀ kan ni pọ̀ á ò kàn nígbà kan dé làwọn mọ̀ rẹ̀ o. ó bẹ̀rẹ̀ pẹ̀lú ní ẹnìyẹn ìṣòro wo ló dé báyìí. Ah, ó tó ní ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wò ọlọ́run á jẹ́ kí n lè san oore tó ṣe fún mi. àmín àmín. Ah, ah, ah, kò wá kò jẹjà tó mo ṣáàjù ẹ lọ. nílò wa mo mú a ní sùúrù dá a. bí èyí kan ń pa àrùn kan. ẹja ọ̀pọ̀ bẹ́ẹ̀ ó jẹ jẹ́. yes come in. Mm. wá wá wá. ló gbé fáyẹ̀ fún ẹ. accountant ni sà. lọ́pẹ́ fún mi. ilé ìkẹ́. Uh, sit down, please. Thank you, sir. báwo ni expenditure tó wà mí báyìí báwo ló ṣe pọ̀ tó yẹn. but ọ̀gá gbogbo àwọn kan tó wà ń bẹ̀ yẹn md ló béèrè fún sà. rọgbà. bẹ́ẹ̀ni sà. ok màá lọ́n tiẹ̀ make sure pé orí mi kó tó di pé close. all right yìí náà la sì wà wo akànni jẹ́ kí n sọ fún ọ ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni sọnù lọ o. ṣé rí bàbá ọ̀rọ̀ ọmọ yẹn ká ọ̀rẹ́ mi lára ju kó bẹ́ẹ̀ ti wọ́n lọ kò fìgbà kan dákẹ́ ó ti dá àwọn èèyàn síta á sì pé kan lọ́wọ́ bóun wa mo dàn pé lágbára ọlọ́run. a rí a máa rí ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ jùwọ́n tẹ̀ ń sọ yìí tẹ́ bá kàn ti ń sọ kàn máa ń ṣe mí káyé fídíò máa ń pa mí lẹ́rìn-ín. nítorí pé èèyàn kì í mọ̀ wọn ara lé tì í ṣe bí jù wọ́n ni ẹ wo gbogbo ìwádìí tó yẹ kéèyàn wádìí pátápátá títí dé skul wọn gbogbo ẹni mo ti wádìí jù wọ́n mọ ohun tó ń ṣe jù wọ́n mọ̀ ọ́n mọ̀ ọ́n gbére ẹ̀ kúrò láàrin ẹbí ni ó fẹ́ dá wà ní ẹ fi sílẹ̀ máròdé máròdé òde ló máa ń bu lọ́mọ wálé wọ́n fúnra rẹ̀ ń fẹsẹ̀ ara ẹ̀ rìn bọ̀ ẹ mọ̀ ohun tó ń ṣe. ń <laughs> gbọ́ o ìyàwó èwo lẹ́yìn wá rí ṣe sọ́rọ̀ tá à ń sọ yìí torí tó bá jẹ́wọ́ lo bí ọmọ yìí ẹ̀yin méjèèjì ò ní jókòó tẹ̀tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣe jókòó yìí. ẹ ṣe ìyá ọkọ mi inú mi ti ẹ̀dùn sí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi ṣé ẹ rí kò fún ṣe pé èmi náà kúkú jókòó èmi náà ń gbìyànjú gbogbo ọ̀nà ta lè gbà rí ọlá jù wọn. àmọ́ tí bàbá ẹ̀ dé tí bàbá ẹ̀ ṣàlàyé fún mi pé àwọn gbúrò ẹ̀ síbì kan mm-hmm. ah, nínú mi bá tún dùn ní jẹ́ kọ́kàn mi balẹ̀ pé ah, tó ti lè gbúrò ẹ̀ síbì kan yẹn á dúró lọ́ọ́ kárí dájúdájú láìpẹ́ láì jìnnà ẹsẹ̀ gùn wọn tó fi jáde nílé náà ló máa fi padà sínú ilé ìláyà àtàláfíà ọlọ́run àṣẹ ń rí mà. ẹ ẹ àkànní ṣé ìdánilójú tí wọ́n fún wa ní ìsinmi pé ẹ ọmọ yóò jẹ rírí. bàbá mi àyíǹda ẹ lọlé ẹ lọ sùn ẹ gbórí yín lé pílò kẹ ẹ han ọrùn kò sí nǹkan tó máa ṣe jù wọ́n fúnra ara ẹ̀ ló máa fẹ́ ṣe ara ẹ̀ wálé mú aṣọ yín. <laughs> kò burú a lọ fọkàn balẹ̀ àmọ́ kí ọ̀sẹ̀ yìí kó tó parí kí jùwọ́n kó wọnú ilé ìwà o. ṣe rí lágbára Ọlọ́run àmàrí ó máa wọlé yìí ààyè ló máa wọlé kò ní wọlé ìlókù. lágbára Ọlọ́run àmì o. ibikíbi tó wà kò sí tó ṣe ó dá mi lójú ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ah, kò sí tó ṣe. ẹ ó dà yín yọ ọkọ mi nígbà tá a sọ fún kẹgẹ tẹ́lẹ̀ gẹun. báwo wà ní mímú báyìí. ariyin náà ọ̀rọ̀ ayé yìí gba pẹ̀lẹ́. ọ̀rọ̀ ayé gbọ̀ngbọ̀n. fún mi ní cold water ṣùgbọ́n cold water. ẹ sọ pé ẹlẹ́lẹ́jọ. tabarọ ọmọdé yìí ni wọ́n tó lè ṣe òwe lé. ẹ ẹ kí lè máa mú tí o gà rẹ. ṣé mi àmì náà wà òkè. ohun tó kọjú sọmọ ẹ ẹ̀yìn ló kọ sọmọ ẹ lòmíràn. ẹ bá ṣàyè jẹ́jẹ́. yes come in. àfọwọ́bà fi sílẹ̀ láyé. ayé ò lọ bí ọgbà ìmọ̀. ọlọ́pàá fáṣà. md ni wọ́n lè ní kí n gba check ẹ̀ wá nísinsìn. ẹni ọlọ́run ló lè káyé já. lọ sọ fún wípé mi ò lè sáyìn orú owó yìí. ẹni ọlọ́run ló yege. ayẹlẹ́. Shreddy's Dustbuster. Any advance on fifty pounds? now we sign check on the voucher. Kí ló ní? Ẹ̀ẹ́n bóyá wọ́n wò pé owó yẹn ti pọ̀ jù. <laughs> What nonsense! Ṣáre yá ṣá! Ẹ irú ìbàjẹ́ burúkú òṣìwò ni ẹ. Kí ló kàn bẹ́ẹ̀? rọra rìn nílé ó máa ní fẹ̀sọ̀ ṣe lé ayé. ọ̀rọ̀ ayé yìí gba pẹ̀lẹ́. ọ̀rọ̀ ayé gbọ̀ngàn. accountant dúró kí ló fẹ́ fa àgùrọ̀ bí ṣe náà. mo ní kí wọ́n mú vọ́tà àfọ̀rí pé kò sáìn fún mi ìwọ sọ pé òun ò ní dúró sọ fún mi ọjọ́ gbogbo pálapàla yẹn bẹ̀rẹ̀ sí ẹ. ọ̀gá kí ṣègbè mímọ́ ìfẹ́ gbà ní directive ti ṣàmà fún mi chairman wo ló fẹ́ ní directive ẹ sọ fún mi chairman wo ló fẹ́ ní directive wo jẹ́kí sọ fún ọ fẹ́ dúdú ètí ní mẹ́ta jù nílé iṣẹ́ yìí ó lè ti kọjá yẹ tí o bá dẹ̀ ṣọrẹ tí o bá ṣọrẹ máa mẹ́sàn-án tẹ́. What do you mean? Fine. tí mo mí. ah fine fine ya wá bọ̀ sórí bí mo ṣe jẹ́ nínú iléeṣẹ́ yìí bí mo ṣe jẹ́ nínú iléeṣẹ́ yìí má jẹ́ kó yé ló ṣe. mo fẹ́ rí yín. jókòó. kí ló ṣe. dad mo fẹ́ gbé ìgbésẹ̀ kan tí mo dẹ̀ ní kí n fi tó yín létí. ìgbésẹ̀ wo nìyẹn. fine mo fẹ́ sack chief accountant bye. chief accountant kí ló ṣe fún ẹ sùúrù yẹn máa kórè directives mi ó mu gbó ni àbó mu kọ́nkọ́n kí ló ń ṣe. Ah, ṣe bó mu pẹ́ ń bì ní ẹ́ ajẹ́pọ̀ ti ń grow wings nìyẹn. fine eh, dadi eh, eh, ẹyin náà máa sọ bẹ́ẹ̀ inú mi ti ẹ̀dùn pé ẹ support mi torí pé mo ti sọ fún pé ó máa tẹ́ yes ó máa tẹ́ ó dẹ̀ máa tẹ́ àwọn dẹ̀ ti ń tẹ́ báyìí. Ah, ó máa bàjẹ́ o irú kàtìkàtì wo nìyẹn ah, nonsense but um, rọgbà ó máa ṣe sùúrù ni ó ti gbọ́ jẹ́ ká make sure pé a rí ẹlòmíì tó máa replace ẹ̀ tó di pa sack ah no no daddy ṣe rí gbogbo yẹn nǹkan kékeré ni ṣe bí kí n ti gbé vacancy jáde ni. fún another person ẹ jẹ́ ti wọn fún within three or four days a máa rí ẹlòmíì láti replace ẹ̀. Hmm. yes ìyẹn possible lóòótọ́ but the best ni wípé. ká fi ṣu síná ká máa wọ̀ kiri ó ti gbọ́ jẹ́ ká ṣe sùúrù by the way irú directive wo ló fún gan-an tó ń query ah, mo ní mo ní ìdánwò ni ó dẹ̀ refuse láti sign vouchers mi tẹ bá rí bó ṣe kó agídí borí tó ń sọ fún èmi pé òun ò ní fún mi lówó kankan. Ah, ah. ó lè gbọ́n ló béèrè fún. small money talking money just two hundred thousand naira ni mo béèrè tó refuse láti fún mi. kí ni wọn náà fi two hundred thousand naira ṣe. but dad today is friday mo máa ní ìdòwò fún weekend. ọgbà. Oh, wow two hundred thousand naira fún weekend. ìṣoṣo pọ̀ jù ni. anyway èmi ni mo sọ fún pé kò gbọ́dọ̀ fún anybody i repeat anybody ju ten thousand naira lọ. Hmm. ten thousand naira. yá èmi ni mo sọ bẹ́ẹ̀ fún. dúró mi <laughs> kí ni mo fẹ́ fowó yẹn ṣe. ten thousand naira tó ẹ. bá a ṣe máa ṣe lọ nílé iṣẹ́ yìí nìyẹn. Yeah. mo sọ́nà mo sọ́nà pé èèyàn ló wà lẹ́yìn òrò torí òfin ké. mo mọ̀ pé èrò mi tó ń jó onílù ẹ̀ ó wà ní sáyọ̀ mi yes yes now daddy you have to do something about it now nothing kò sí nǹkan tá a lè ṣe sí i bá ṣe máa ṣe lọ nínú iléeṣẹ́ láti sí nìyẹn. nothing. ẹni kò sí nǹkan tẹ́ lè ṣe sí. Mm-hmm. now ẹ jẹ́ kí n sọ fún yín àti two hundred thousand naira tí mo sọ pé mo need àti ten thousand naira eléyìí tẹ́ sọ pé fún wa fún wa mo fi àsìkò yìí yín pé mi ò ní ìdí kankan bẹ́ẹ̀ mọ́. fine fine. just keep your money. okay. i'm alright. Is that right? and you're welcome. ọ̀rọ̀ ayé yìí gba pẹ̀lẹ́ ọ̀rọ̀ ayé gbọ̀ngbọ̀n. three four five. ẹ̀sọ́pẹ́ ẹlẹ́lẹ́jọ ń gọ̀pẹ́. ẹ̀sùn ṣẹlẹ̀ ayé. ohun tó kọjú sọ́mọ ẹnìkan ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíràn. ẹ bá ṣàyè jẹ́jẹ́. àfọwọ́bà fi sílẹ̀ láyé. ayé ò lọ bí ọgbà ìmọ̀. ẹni ọlọ́run fẹ́ ló lè káyé já ẹni ọlọ́run fẹ́ ló yẹ. jù wọ́n jù wọ́n. ẹ ká sùn sà. kí ló ń ṣe ń bí ìwọ ọmọ tá a tún wá kiri látijọ́ yìí. mo wà lẹ́nu iṣẹ́ mi ni sà. iṣẹ́ náà dà. pure water ló ń gbé kiri ìwọ ọmọ onílé ọlọ́nà ṣe eh, ẹ n tó ṣẹlẹ̀ nípa mi ò lè ẹ ká ṣá. ẹ ká sàn. ju wọn ní madam ká lọ gbowó já eh, má bẹ má bẹ ń sìn mi ò ní pẹ́ mú bọ̀ eh, dadi mo láti tètè lọ àtẹ̀ sí madam wọn fẹ́ fún wa lówó ẹ ò ṣe gbọ́ ó dà. wo wo ó dà ibo ló ń gbé gan kí àti bàbá ẹ ká lè wá wú ẹ. bàbá mi. ẹ ẹ <laughs> dadi ẹ má wọrí ṣe gbọ́ ọlọ́run aṣọ yín délé ṣe gbọ́ máa ṣiṣẹ́ máa ṣiṣẹ́ iṣẹ́ lóṣùpá ń ṣe lálẹ́dẹ̀ ọ̀run máa ṣiṣẹ́ o bíbí làbí mi máa tó ra mi bí iṣẹ́ lóṣùpá ń ṣe lálẹ́dẹ̀ ọ̀run máa ṣiṣẹ́ o bíbí làbí mi máa tó mi bí. Ah, okay. ó ló fojú ẹ méjèèjì báyìí ó fi rí ọlá jù. ojú méjèèjì kòrókòrò báyìí ni mo fi rí kódà mo ti mọ ibi tó ti ń ṣiṣẹ́ báyìí gan sí. ọmọ tèmi ọmọ tèmi ń tẹ̀lé mọ́tò pure water káàkiri àdìgún. kí lẹ tún fẹ́ kó ṣe báyìí nígbà tí ò ní dalẹ̀ kò dà kí n sọ̀lẹ̀ á ṣàṣe nǹkan kan. kí lọmọdé tún fẹ́ kí n ṣe fún un kí ló fẹ́ kí n ṣe fún un Adigun ọ̀rọ̀ ọmọdé dẹ̀ yé o. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ẹ̀ yé mi o advice kan tí màá kàn fún ẹ ni pé nígbà tí nǹkan tó fẹ́ ṣe ti fojú hàn ẹ̀ ò bá wá owó tó jọjú kò kó fún kó máa ṣe pure water ẹ̀ á dẹ̀ máa tà. ọmọ tèmi pure water ṣé mo ló mọ ibi tó wà. Ah, ah, mo mọ bẹ́ẹ̀ mo ti mọ ibi tó èmi pẹ̀lú àjọ mi ni ẹjọ́ débẹ̀ àti gbọ́dọ̀ wá nǹkan sí sọ́rọ̀ ẹ̀ kíákíá. a fi hẹ́lẹ̀ fi hẹ́lẹ̀ sílẹ̀ kó lọ wo fún mi jàre. Ọlọ́run jọ yóò torí Ọlọ́run wá pa kí ló fẹ́ gbogbo tó bá tọ́kọ́ pátá ni màá fún ẹ jọ owó tó tówó màá fún ẹ màá fún ẹ jọ má pa mí má pa mí torí Ọlọ́run jọ. Chief má waste last prayer ẹni tó rán wa ṣe o ti sọ more than enough. ha ha mi ìṣe ẹyẹ kankan. I'm sorry. má ṣe bẹ́ẹ̀ gbọ́. move it. ẹ̀yẹ́ kẹ́kẹ́ ti kúrú sókè. ǹgbẹ́ Oga, Oga, Oga, Oga, Oga, ah olóòwú wọ́n di bàjẹ́ lẹ́nu mi ọ̀gá ọ̀gá àwọn àdéhùn ọ̀dẹ́ ọ̀gá táwọn àlẹ́ táwọn àlẹ́ Oga, ah, ìgbà. Ah, Goodbye! mo kí ẹ̀yin ọ̀rẹ́ ẹ á yá àwọn ọmọ àwọn ẹbí ń kí yín o ó ṣe ni láàánú pé irú ìjókòó ìwáyé lónìí àmọ́ àdúrà tèmi sẹ́lẹ̀dùmọ̀rì ni pé kẹ́niwájú ọmọ kẹ́yìn yorùbá bọ̀ wọn ní lọ́kù iná forú bojú gbẹ́gẹ̀dẹ̀ ẹ̀rọ kó afọ́mọ ẹ̀rọ po bálàdì yorùbá símọ́ ọmọ ẹ̀ náà ni ó mọ̀ ṣe lédè lẹ́yìn ìbá gbogbo ní ti yan tiẹ̀ ní bákan ní ti yan tiẹ̀ ní kélédùmarè wá bá a tẹ̀sáfẹ́fẹ́ rí. àṣẹ. ìdí rèé tá a fi rí agbẹjọ́rò tó fi wá sí i lónìí pé gbogbo ogún olóògbé ká lè ṣàlàyé lórí ẹ̀ kó lè yé gbogbo wa. àbí. Hmm. agbẹjọ́rò. ẹ ṣeun ọ̀dọ́wọ́ yín. ẹ mo kí gbogbo yín o ẹ̀yin ẹbí ẹ kú ara fẹ́ra kù ọlọ́run lódùmarè á jẹ́ kí ọjọ́ jìnnà síra wọn. gẹ́gẹ́ bí àkọsílẹ̀ olóògbé ohun tó wà nílẹ̀ ò tiẹ̀ le rárá nítorí pé olóògbé fúnra ara ẹ̀ ó ti ṣètò débi wípé kò ní sí ìkùnsínú kankan bó ti ń kó mọ. o jẹ́rìí ẹ̀. nípa báyìí màá fẹ́ kí gbogbo wa ká farabalẹ̀ ká wo síìdì yìí nígbà tá a bá wò tán gbogbo bere yòówù tá a bá fẹ́ béèrè ká máa béèrè sísí mi. bá ẹ̀. mo kí gbogbo ẹbí ará ọ̀rẹ́ àti ojú tó ń wò mí pátápátá èmi ni Chief Adékọ̀yà Àkànní Ayégbọ̀gbọ́n èyí ni mo ṣe fẹ́ kí ẹ̀yin mi rí lẹ́yìn ìgbà tí mo bá dàgbà mo bá lọ síbi tí àgbà ń rè àkọ́kọ́ ó yẹ kí n fi yé gbogbo ẹbí àti àwọn ọ̀rẹ́ àtojúlùmọ̀ ìdí pàtàkì tí mo fi ń hùwà bẹ́ẹ̀ sí ọlájú wọn tó wá fi dàbí ẹni pé mi ò fẹ́ràn ẹ̀ pé mo ń fi kẹ́ àwọn ẹ̀gbọ́n ẹ̀ tí ò bá nídìí obìnrin kì í jẹ́ mo lò ṣe rí gbogbo ọlá tí mo ní owó ọlà gbogbo dúkìá mi pátápátá ìpàṣẹ ọlájúwọn ló ti wá èmi àti ìyá ọlájúwọn adéọlá a fẹ́ra wa nígbà tá a wà ní kékeré a sì nífẹ̀ẹ́ ara wa gidigidi ṣùgbọ́n bàbá adéọlá <clears throat> tí í ṣe ìyá ọlájúwọn ó lówó gidigidi ó sì ní dúkìá ṣùgbọ́n kò bíjú dé ọlá nìkan lọ ṣàdédé ló fò ṣánlẹ̀ òun ló kú gbogbo dúkìá àti ọlá ó di ti di ọlá ìyá ọlájú wọn gẹ́gẹ́ bí ìfẹ́ tó ní sí mi àti àfọkàntán ó fi gbogbo dúkìá ìjíǹkì mi pátápátá kódà èyí tí ò sí lórúkọ mi ó yí padà sórúkọ mi orí àdéhùn pé màá ṣètọ́jú. Ọlọ́run ṣe máa bá mi tọ́jú ẹ. àmín. Adigun. ọ̀rẹ́. Adigun. ọ̀rẹ́. mo ní mo rí nǹkan tó le ju wúrà àti fàdákà lọ. o ò tún bí mi léèrè pé kí ló le jù lọ. àní tójú wúrà àti fàdákà lọ. Adéọlá ni Àṣàkẹ́ mi bẹ́ẹ̀ ni ó dáa ju wúrà àti fàdákà lọ. mo ní kó máa bá mi dúpẹ́ in advance. <laughs> o béèrè pọ́pẹ́ wo ló ti ẹ̀fẹ̀ máa do in advance. Mm. could you believe that to my greatest surprise wọ́n pín wíìlì nílé wọn ìyàwó mi lè pè mí sínú yàrá ó lálá kan ni mo wọlé ìgbà tó máa explain everything lọ́ọ̀yà ni mo rí. Mm. bẹ́ẹ̀ to my greatest surprise ó change gbogbo orúkọ yẹn sórúkọ tèmi akọni ni. bẹ́ẹ̀ mo sọ fún ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àtìgún. gbogbo àjọlá ṣé bọ́rọ̀ ṣe rí gẹ́lẹ́ ló sọ yẹn. ẹ wo bọ́dà àdìgún ẹ má bínú pé mo fẹ́ sọ̀rọ̀ yìí o ó dùn mí pé ọkọ mi wá bá yín pé kí wàá máa dúpẹ́ lọ́wọ́ mi irú ìdúpẹ́ wo nìyẹn wọ́n pín wéè fún mi mo dé lọ sọ́dọ̀ lọ́ọ̀yà mo ní kán change orúkọ kan mi ṣé ó bad ni àbó ti pọ̀ jù mi ò rí pọ́pọ̀ jù mo ò nẹ́gbọ̀n mo ò lábúrò àwọn ẹbí bàbá mi dẹ̀kẹ̀rẹ́ wọn wà interested nínú ogun bàbá mi wọ́n dẹ̀ fún mi gbogbo ẹ̀ mo dẹ̀ lọ change orúkọ sórúkọ kan mi mo rí nǹkan tó bad nínú yẹn àbí tó bá lo ogún yẹn tó bá lo dáadáa sìn kò ń ṣì náà ti ra máa jẹ jèrè bẹ́ẹ̀ ni ah, ó dùn mí mo ò láìkẹ mo ò láìkẹ irú ọpẹ bẹ́ẹ̀ yẹn. èsì ṣe ṣàmàbínú tú gbogbo ẹ lọ máa ṣe máa dúpẹ́ ni adigun bá mi dúpẹ́ lọ́wọ́ adéọlá mi jọ. jọlá ò ní bínú ni inú ẹni ò kí ń dùn ká pamọ́ra ṣàṣà nínú obìnrin ló lè ṣeré ilé ìfọkọ ìlàjì ọlámúdẹ fásitì ìdúpẹ́ lọ́wọ́ ẹ o máa bímọ alálùbáríkà fọrẹ àti pé gbogbo nǹkan tó bá ń dáwọ́lé o máa máa yọrí sí i. àmín o. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. and ìwọ ọ̀rẹ́ mi ìwọ gangan ni mo fẹ́ bá lọ́rọ̀ sórí obìnrin tó bá ṣeré lè fọkọ ọkọ máa ṣe kí ni o máa ń dìmú gidi. máa dìmú. ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan kí ni kí n má ṣe fún yín sìn àbí ẹ ní jẹun ni. ṣùgbọ́n ojú ọmọ pọ́n àwa méjèèjì fúnra la dé ọlá òun ló mú mọ̀ràn wá pé kí n fẹ́yàwó mi látàrí pé òun nígbàgbọ́ pé orí ọmọ ló ń pọmọ wáyé mo tẹ̀lé mọ̀ràn ẹ̀ tí mo kẹ́ wọlé ó bí lọ́gbà fún mi gẹ́gẹ́ bí àkọ́bí olúwàbùnmi wà ní oyún oṣù mẹ́rin ní díọ̀lá náà wà lóyún jùwọ́n wà fi ti pé jùwọ́n ní àbíkẹ́yìn kò pẹ́ kó jìnnà náà díọ̀lá náà gbọ́rùn lọ lẹ́yìn tí díọ̀lá kú mo rí gbèsè tinúkẹ́ lórí ọ̀rọ̀ jùwọ́n ìyẹn ló wá mú mi ronú pé àfi kí n dọ́gbọ́n kí n ra ilé ayé gbé fún ọ̀làjọ̀wọ́n. ló ń ṣe ẹ wọn pa mi wọn bó tó ti dá nílé ìlú. olójú wo kò wo kò. kékeré àwọn ológo ìwọ ìwọ kékeré yìí lọ́wọ́ ló fẹ́ gbogbo níta yìí ayé ẹlẹ́nu aṣojú èmi àti ẹ aṣojú èmi àti ìlú ẹ bó ṣe fẹ́ràn tó yẹ pé àwọn ọmọ tèmi àti inúkẹ́ ọwọ́ ti wọ ni wọ́n ti fẹ́ gbà aṣojú èmi àti ẹ. kújọ́ mẹ́ta ọ̀rọ̀ alẹ́ ńkọ́. bàbá ẹ̀ bọ́ ṣe mo bá wọn. ọwọ́ alẹ́ ọ̀rọ̀ ẹ̀jú. jùwọ́n jùwọ́n jùwọ́n how are you jùwọ́n how is your daddy stand up stand up. boy jùwọ́n jùwọ́n. ẹ kújọ́ kújọ́ lẹ́wà mo ti jẹun mo ń bọ̀ kí ni ká wá fà yín báyìí. ẹ má ṣe yọ. ok èmi ti ń jáde lọ tẹ́lẹ̀ kó tó dé pé ìwọ̀n ń bọ̀ máa yọjú sí yín sísá ẹ kó jókòó sá ọ̀dà sá. ok ó dàbọ̀. láàdìgún láàdìgún làákànnì kí ló ṣẹlẹ̀ ó ga fún ẹ ó kàn tiẹ̀ disapia fún yà bẹ́ẹ̀. irọ́ má bínú má bínú rẹ. orí ilé ìkọ́ mi náà ó dọ̀ yá ibi mọ́ akàn. ah ọ̀gá dem báwo dẹ̀ ni báwo làwọn ará bíi ṣe wọ́n gẹ́ bàṣẹ. wo ọ̀rẹ́ fìyẹn lẹ́nu a máa sàn yín létà. ọ̀rọ̀ létà ìṣá ọlọ́mà jẹ́ kó pa ẹ̀ bọ́n ni kò ń ṣe kinní náà létà ni àdébí létà ọ̀hún létà ṣáàjẹ́ kan máa gbé gbogbo ẹ̀ lọ ọlọ́mà yóò létà ẹ̀ wọ́n ló mọ̀ ewé látúrí gbọ́ o. ṣé o ṣàkíyèsí kí ni ẹ. láàárín ìyá àrògbà àti jùwọ́n. bíi kíni. sórí yìí ní tí mò ń wọlé bọ̀ yìí ọ̀rọ̀ tí mo bá lẹ́nu ìyá àrògbà hmm. sí jùwọ́n kò dùn mọ́ mi nú rárá àfi bí orogún ipa ikú ni àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ ṣe gbọ́ rárá ló ń bá sọ. ó ṣe àdìgún abára wa kalẹ̀ òótọ́ ló sọ. So mi ò mọ̀ pé ṣé wọ̀gán gba irú nǹkan báyẹn wọ̀gán mọ̀ ohun tí ojú mi ti rí inú ilé mélòó la fẹ́ kà níyàn dípele asọ́gun ọmọ yìí ń gbà mí gbà báyìí àti ń gbà mí ọmọ ọmọ àlọ́ àpèyà gbà ó tójú sú mi kòkòkò tí èyí mi rárá ojoojúmọ́ ojoojúmọ́ lílù wíwọ́ ni irú ọmọ kékeré yìí ẹ lè máa wo ìgbà tí díọlá wà láyé ìyá ọmọ yìí kíkẹ́ lójú báyìí ni tinúkẹ́ orúkọ yẹn wípé ó kẹ́ lójú sọ́tún sọ́tún débi báwọn ará àdúgbò gan mọ̀ pé òun kọ́ ló bí dùn wọ́n mi pààtì yẹ ẹ̀kú báyìí wọ́n da ta àtọ́jú ni kò tiẹ̀ fẹ́ rí inú ẹ̀ lákìtàn kò ń fẹ́ gbúgbú ẹ̀ rárá bóyá ó ń ṣe ẹni tí nǹkan kan inú ìlú àmà bí ni. ọ̀rẹ́ òun gan ló jẹ́ kí n gba òwe àwọn Yorùbá tó wí pé àwọn kan wà òròjú ìyá báyìí sọmọlóore ni wọ́n irú ìyẹn bẹ́ẹ̀ látinúkẹ́. báyìí ṣe rí nìyẹn rẹ mi tọ́rọ̀ bá dẹ̀ ti rí báyìí àmọ́ àwọn àkànṣe sí i. o lè gbọ́dọ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀. àìwo ni kí n má jókòó tẹ̀tẹ̀rẹ̀ ṣé màá wá mọ́mọ́ mi kúrò lé màá mú jù wọ́n kúrò lé fún tinúkẹ́ ẹ mo lè ṣe kò lè pọ́síbù ẹjọ́ tinúkẹ́ rẹ̀ kọ́kọ́ òun ò mọ̀ kò mọ̀ pé ọlá tètè géèrè lálámùfín mú mi lágbádá hmm. ẹ tí ò bá sì ti di ọlá ni òun kò lè wọlé so. akọni kọ jẹ́ kí mi gba ẹni mọ̀ràn kọ́ nǹkan kí nǹkan tí yàrá ògò bá ṣe fún jù mo fẹ́ kó fi ṣòṣùn kó fi para ni. títí tó máa fi lu ọmọ pamọ́ mi lórí. má bàa tinúkẹ́ wí fún jù wọn torí tó bá lè ṣe ogun nǹkan tí mo sọ yìí òfin ọ̀rọ̀ ilé ayé gbé fún mi nítorí ọjọ́ ọ̀la jẹ́ ni. Hmm. àràgbé àràgbé àràgbé nílẹ̀ ayé. Hmm. tí n bá fẹ́ kẹ́ mi ẹ̀ gún. Hmm ṣe pé ọ̀rọ̀ àwọn yorùbá tó wí pé àràgbé nílé ayé wọn gbọ́. ọ̀gbọ̀n ọ̀rẹ́ mi àràgbé nílé ayé torí ọjọ́ báyìí. bẹ́ẹ̀ kò sí ohun tí wọ́n lè ṣe fún kí n ṣàfihàn oṣù báyìí. wàá fi para para wàá fi para nítorí ọjọ́ ọ̀la ẹ̀ ọjọ́ ọ̀la ẹ̀ yẹn ó ṣe kókó fún àwọn. adigun aláàdì. tó mú mi wùwà sí bẹ́ẹ̀ yẹn nìyẹn kì í ṣe pé mo kórìíra ẹ̀ nísìnyí lẹ́yìn tí mo bá dàgbà tí mo lọ síbi tágbà ń rè bí mo ṣe fẹ́ pín àwọn dúkìá mi rè ṣe rí gbogbo dúkìá tí mo ní pátápátá owó báǹkì ni o ilé iṣẹ́ ni o ilé tí mo ní ni o àwọn shares mi ni o gbogbo ẹ̀ pátá yàtọ̀ fún ilé iṣẹ́ mi kan ṣoṣo tó wà lọ́lọ́run ṣògo gbogbo ẹ̀ pátápátá tọ́lájú wọn ni o eh! tí ọlájú wọn ni ṣe wá nílé iṣẹ́ mi tí mo ló wà lọ́lọ́run ṣògo káwọn ẹbí fọwọ́ mú yẹn kó máa fi tọ́jú ara wọn. rọgbà bùnmi àti ìyá wọn wọn ò nípinnu gbogbo ogun tí mo sọ yìí o nítorí pé wọ́n ti gba ogun tiwọn lójú ayé mi tí wọ́n sì tọwọ́ bọ̀wé láìmọ̀ torí náà nǹkan wọn ò nípìn kankan bẹ̀. Ah. tá a bá wá rí ẹni tó sọ wípé bí mo ṣe pín ogún yìí ò dáa tó fẹ́ máa yọ jù wọ́n lẹ́nu <laughs> onítọ̀hún á kàn nínú yọ o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ mo kí gbogbo yín pátápátá pé ẹ ṣe púpọ̀ ẹlẹ́yẹ̀wá ò ní síwájú àgbò àtọ̀ kó tó di pa lọ. láìláì ah. kò bọ́ sínú kò bọ́ sínú jọ kò tẹ̀ jẹ́ níbẹ̀ ni ah, báwo ló ṣe máa lọ́yẹ̀ irú lọ́tẹ̀ tó yẹ. oyó ni rọ́bà sọ̀rọ̀ gbọ́n wọn àròdògò ni wọ́n ń bẹ lókè gbẹgbẹgbẹ ọmọdé ń ṣe ògbọ́n nǹkan táwọn àgbàlagbà wí ni wọ́n ní ẹ̀jẹ̀ àṣerére torí ọjọ́ ọ̀la ọ̀la òun ló délé ẹ̀kọ́ tán. ètò wa ń jápá mọ́ ìjápá mọ́ gbogbo decision tí ọ̀rẹ́ mi tèkè. ìyá yìí ló fà á iṣẹ́ ọwọ́ ẹ̀ òun ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀ kí lè wá ń bá ká ntí ẹgbọ́n tí bàbá yín sọ yìí ẹnìkan kó kúrò sọ́sí lẹ́nu òun la máa tẹ̀lé tábà á rí ẹnìkan tó ní kò tẹ́ lọ́rùn bá fẹ́ yí padà ṣé ọjọ́ méje ló pè é tẹ́ ẹ̀ ń gbẹ́ lẹ́nu. kò ní gbọ́dọ̀ mẹ́ta tó fi lọ́ba èmi mo sọ fún yín bẹ́ẹ̀. òróró. bàdíà bá mi yọ sídìí. má yọ fún yẹn lọ́yọ́ fún lọ́yọ́ sí i ó kẹ́ tọ́jú ẹ̀ padà. ẹ yọ ẹ yọ. ọ̀gẹ̀rẹ̀ gorí ìrókò ní ìgbẹ́dá gbogbo ìgbẹ́dá wa tẹ̀bà sí i wo adiola ló sọ ọ̀rẹ́ mi di olóríire gbogbo ọlá tó ní adiola ìyá ọdún ẹ̀yìn. tamọ. ẹ ẹ sífù ó sọ oríire o ó sọ oríire o. kí ni pọ́ọ́dẹ bó sunkún. osori ire agogo àná sí lọ́rọ̀ tiẹ̀ mọ̀ sunkún mọ̀ sunkún mọ̀ wo àwọn bẹ lẹ́yìn ẹ bí bẹ́ẹ̀ ni àwọn bẹ lẹ́yìn ẹ wo wo wo Akiba yíbi yíbi dùn mí àkìbọ́ mojúlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàmí yẹyẹ. bínú ṣe ń ṣe kòkó ẹ àkàṣàkọ dẹmọ mo ń jayé ọlọ́ba ni o ilé bàbá mo kì í gbọmọ lẹ́rù tẹ́ni tẹ́ni o tẹ̀kísà ní tàkìtàn. tẹ́ni tẹ́ni tẹ̀kísà tàkìtàn. ológun lọ́lọ́gun o àkìbá yíbi yíbi dùn mí kí bọ́ mo jólé bàbá ẹ̀ bàbá mi ló bí mi yìí o èmi ni mo ní bàmí yéyé. ìran àkàkà ló lakítì bàbá mi ló ní mí ìyá mi ló wò mí dàgbà èmi kì í ṣọmọ àlè ẹ wò mí tapà tẹsẹ̀ mo jọ yá àjọ bàbá tó bí mi. ẹ wò mí kẹ́ẹ̀tún. ológun lọ́lọ́gun o àkìbá yémi yémi dùn mí àkìbọ́ mo jólé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o ni mo ní bàbí yéyé. ìkìlọ̀ yẹn ni mo fẹ́ ṣe kẹ́gbọ́n bàbá mi commercials estate ti bàbá mi ni trespassers will be prosecuted kẹ́nikẹ́ni má ta fẹ́lẹ́fẹ́lẹ́. kẹ́nikẹ́ni má ta fẹ́lẹ́fẹ́lẹ́. ológun ológun àkìbá yínníyínní dùn mí àkìbọ́ mo dúlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàbí yéyé. bàbá kò ṣe fi wọ́n mọ ẹrú lásán lásán o bàbá àti màmá mi ti jìyà jìyà ìyà ò tọ́ mi ọmọ mọ́ o ìyà kì í ṣomi ọbẹ̀ pẹpẹ sùn bàbá má jẹ́ ń jìyà o. láyé ọlọ́run má jẹ́ jìyà o. ológun ológun o àkìbá yínníyínní dùn mí àkìbá mọ́jọ́lé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàmí yéyé. ológun ológun o àkìbá yími yími dùn mí àkìbá ọmọdúnlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàmí yéyé. ológun ológun o àkìbá yími yími dùn mí àkìbá ọmọdúnlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o. kúlẹ̀ kó rọ. lẹ́ ṣe dáadáa ni ṣé kò sí problem kan. Ah, eh, èmi ni mo ní kọ́ bá mi pè ẹ́. nítorí pé Mr. Adigun wá síbí wọ́n bá mi sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ò yé mi tó ni mo ṣe ní kọ́ bá mi pè ẹ́ so that kí wọ́n fúnra ara ẹ kó wá fẹnu ara ẹ sọ fún mi ká lè mọ bó là ń lọ kí ló ń ṣẹlẹ̀. ẹ eh, sáà ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa sà. àmín. Eh, inú mi dẹ́ dùn fún àtìlẹ́yìn lórí ẹbí wa. oh it's my pleasure. sà ṣe rí mo ti rọ̀rọ̀ ìjìnlẹ̀ ni sà ṣe rí decision dáàdì lórí property tó fi lẹ̀ fún mi bí ìgbà tí yóò bá ṣòrí ẹ̀jẹ̀ fún mi. Hmm. bẹ́ẹ̀ ni ṣé àwọn ẹ̀gbọ́n mi wọn ṣe irun rírọ̀ tí wọ́n bá fẹnu sọ fún yín báyìí wípé àwọn ti gbọ́ dénú wọn wọn ò gbà ìyẹn ló jẹ́ kí n rò pé kémi náà fún wọn nínú nǹkan tí dáàdi filẹ̀ kó má dàbí pa òun òrí kankan bẹ̀. mọ́rọ̀sọ ó wù mí kó jẹ́ pé bọ̀dá mi rọgbà wọ́n ṣì máa rì mí ní post tó wà tẹ́lẹ̀ kí dáàdi tó kú níbi iṣẹ́ wọn ká lè jọ máa ṣe bí ọmọ ìyá. <laughs> jùwọ́n. sá. jùwọ́n. sá. ọ̀làjùwọ́n. ń tẹ́ sá. Hmm. are you sure? ẹ eh, ẹ eh, mo mọ̀ pé o kì í ṣe ọmọdé mọ́ o in fact at your age you are mature ṣé o ṣú ọ gbogbo nǹkan tó sọ fún mi yìí. Eh, dadi ẹ wo ó dá mi lójú àti sálẹ̀kùn mi ló ti wá lóòótọ́ mo mọ̀ pé gbogbo property lómi mi ló ní ṣùgbọ́n ọmọ aráyò ní bá mi rí bẹ́ẹ̀ ẹ ṣáà jẹ́ kí n fún wọn kí n lè ráyè gbé yékéyéké now mo agree pẹ̀lú ẹ but màá ní láti prepare àwọn documents kan ní èyí tí èmi pẹ̀lú ẹ̀ tá a máa jọ jókòó ohun tó bá fẹ́ fún wọn ẹni tó bá fẹ́ fún lélẹ́yìí ẹni tó fẹ́ fún lélẹ́yìí tá a máa jọ kọ́lẹ̀ lẹ́yìn yẹn gbogbo fámílì àwa jọ a àáká sí wọn létí kí o fún ní kálukú nìkan tó fẹ́ fún wọn lójú gbogbo everybody. but sórí wíìlì ti dáàdi yín ìyẹn wà nínú archive forever ni o kò sí nǹkan tó lè yẹ kò sí ohun tó lè tàǹpà pẹ̀lú ẹ̀ nítorí ọjọ́ èmi kọ́ torí ọjọ́ wájú wájú wájú wájú tí àwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ gan máa bá ń bẹ̀. ó yé mi sàn. bó ṣe jẹ́ nìyẹn. sir welcome. ọ̀rọ̀ làákàyè ló sọ ọ̀rọ̀ lọ́gbọ́n ló sọ. ọlọ́run ajẹ́ kẹ́mi ní ìlú fún wa sá ọlọ́run adó tẹ ẹ ṣe mọ̀ sàmúlẹ̀ jàbí ṣe. ó yà wẹ́kọ̀ yà wẹ́kọ̀ lẹ́ẹ̀. God bless you very much. Hmm. torí kí wọ́n lè jẹ́ kóun ráyé Jọkẹ́ rí mi lọ́fíìsì báyìí bẹ́ẹ̀ ṣùgbọ́n all right. èmi ni sá. Eh, Jọkẹ́. sá. bọ́ mo ti sign àwọn quotations yìí tẹ́lẹ̀ náà kí ni ó tún ṣe lórí tèbù mi. Eh, chairman ló ní kí n dá padà fún yín pé kẹ́tù pé ìtẹ́mútẹ́lẹ̀ yìí ò lè pè wá. Ọlájúwọ̀n ní kó dá padà sí ọ̀dọ̀ mi kí n tún ṣe. bẹ́ẹ̀ ni ìwọlé màá lọ. Ah, Akin. Jùwọ́n. Jùwọ́n. Torí ọ̀rọ̀ wa yìí ibi tó já sí kọ́ yìí máa ń ṣe ní kàyéfì. Àbúrò tí ò rí ni àwọn pure water boys lọ́wọ́ <laughs> di ẹni tó ń kọ́ńtró nǹkan tó tóbi tó yìí. Um, Sori Akin, èmi náà ṣẹ̀ṣẹ̀ gbà yí pé àṣekàn máa kú lọ́wọ́ ọba èmi gan ò nẹ́fà rórí pé mo lè bára mi ní irúgbó yìí ah, ṣùgbọ́n ìwọ gan-an ló yẹ kí n dúpẹ́ jù lọ́wọ́ ah, wọ́n ní ọ̀rẹ́ tó bá dúró tini nígbà ṣòro nígbà tí ò sí nǹkan kan òun lọ̀rẹ́ gidi ẹ mo wá ń fi dẹ́ ẹ lójú látàkókò yìí lọ wípé ọ̀rẹ́ mi àti ẹ inú ọlá ọlá ńlá ọlá ńlá láti máa lò. àmín àmín. ẹẹ lágbára náà àwa ní ṣe ọ̀rẹ́ wa ní àìsàn ọlọ́run á fún alẹ́ mi gígùn àlàáfíà tábà fi ṣọ̀rẹ́ náà. ẹ jọ ẹ jọ tó o lọ ẹ wo gbogbo kọ́tẹ́ tí ìyẹn máa kú lọ ìjọ dúró lọ ìjọ dúró lọ ìjà lọ. aki so ẹ̀yin méjèèjì yẹn lójú kòkòrò tó dá àdé ọkọ ẹbí. àdá àdúgbò ẹbí ẹ̀wọ̀n olúkálùkù ti gbẹ̀tọ̀ ẹ̀ ẹ̀sìn olúkálùkù wọ̀ ẹ̀. farabalẹ̀ náà sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ ní fámìlì lọ. ẹ ẹ wo sẹ́ni ṣẹ́ni tó tọ́ ẹ èmi ni dáàdi mi gbogbo mi yẹn fún ṣùgbọ́n mo ti fún bọ̀dá ọ̀gbá tí wọ́n àti mi lòun náà mo fún wọn tí wọ́n àbí sọ́mọ́ mo fún wọn tí wọ́n. èmi gan tí mi kì í ṣẹ́bi wọn wọ́n fún mi. mo fún un náà tẹ́lẹ̀ ló máa fẹ́ pa sí màá fún ní ẹjọ́ ìṣọ́nà. ẹ wo mi dada ìjẹ́ ẹ fèsì ṣé ẹ rántí ọjọ́ kan tí àwọn guys tí wọ́n lé bọ̀bọ̀ kan. ọ̀sẹ̀ yẹn wo gbọ́ nǹkan tó ń dún lẹ́yìn mọ́tò mi wàá kọ̀ lánú ni àmàlíkà yẹn dé kílódé. ṣé mo rí ṣé mo mọ ni wàá sọ̀rọ̀ ní ìdàrẹ́ gbogbo ṣe. owó ọgbọ́n bí smith ṣe dùn ní ọ̀jẹ̀ ni wọ́n ni wàá kọ̀ lánú lẹ̀ gbàtọ́ pé wà lálẹ́ o ò ní tẹ́tílẹ̀ ètè ló mú yàn. Akin ṣe dé gbèsè spring wa kẹ́ tó kó sínú mọ́tò ẹ máa ń pẹ́ bẹ́ẹ̀ ṣe wọnú mọ́tò yẹn dẹ́rù bà wá ni. ẹ̀hẹ́ jáyọ̀ láyà náà. ẹ̀wẹ̀ má bínú mi ò mọ́nà ìjọ. Ah, ẹ̀wẹ̀ pẹ́ tóbi yàtọ̀ ń gbọ́ báwo ni akin. Ah, ojú ló ń rojú ṣàánú àṣàánú ẹni nítorí wọn kàn ń gbọ̀n ni ẹ̀sùn. ìlà ọ̀rẹ́ ẹ̀ ìwọ wá báyìí ìfilẹ̀ ìjákọ́jọ́ kò bẹ́ẹ̀ ìwọ wá báyìí wá gbàgbé wọn. sun ẹ̀sùn ẹ̀sùn ah, lẹ́ ń gbọ̀n yìí. àánú nìkan wà. ẹ fún wọn ní ìlú Ah, ní kókó jù. a ṣẹ̀ṣẹ̀ mọ̀ yín. ọ̀tọ̀ wa kí ni kí ni gbogbo lẹ́sìn àmì tí a fi jẹ́ gbèsè tàwọn nígbà ìjọba. shut up shut up má bẹ́ẹ̀ ẹjọ́. lọ́gbà lónìí ká wá pa ẹ́. ṣé o tún fẹ́ gbọ́ good news òun ló san owó ẹ̀mí dádì ẹ̀. Ah! bọ́lá mi ọ̀pọ̀lọpọ̀ náà ni. ee ṣé àsìkò ikú. Ah! ó dẹ́ ẹ lójú pé o fún rọ̀gbà ní nǹkan tó fẹ́. Ah! ọlọ́pọ̀ ọlọ́run ìpè mo fún ọkọ̀ tó fẹ́ ẹ wo ibi àwọn ọlọ́run bí kọ́pì jáde pẹ̀sẹ̀ntì àbí. Eh! àtìlẹ́. mo fún eh! ọ ní ìtọ́jú pé mo fún ọ. oṣù ọ̀. mo fún ọ mo fún ọ mo fún ọ lọ mo fún ọ. ṣé o pé ọmọ gírídì ṣá. kò má gírídì. ṣé o pé ó ń pè pé àbúrò wọn fún un nínú fún un. Ah! Ah! ọlọ́run mo fún wọn ọlọ́run bá ń gbọ́ mo fún wọn mo fún wọn. tó máa fi wọlé kú má tiẹ̀ ń gbọ́ lẹ́nu ẹ̀ mojú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ṣé wọ́n ní wọ́n ní ìwòkẹ́. òkúta bá sọmọ pẹ lọpẹ sọmọ ni ẹyin boys let's go. Yeah. taba sọ pé fúlàní ọba ló ń lọ báyìí ọ̀rẹ́ pọ̀ pẹ̀lú mi sílẹ̀ sí i kí ló máa ṣe kí ni káà ṣe kí jẹ́ ká gbọ̀ngàn jẹ́ ká pé mọ́. ẹ fún mi dá. ẹ mú fún mi. Dárúbà dárúbà dárúbà dárúbà dárúbà. ọ̀rẹ́ mi kan ní ó pè mí gbóyè fẹ́ gbé àgbo ẹ̀ fẹ́ gbé àgbo ẹ̀ jáde. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ bọ́dà gbogbo ẹgbẹ́ bọ́dà gbogbo ẹgbẹ́. ó lè gbé wa lóhùn ẹgbẹ́. ṣẹ́kọ̀ọ́ sọ fún tó lè rẹ̀ yá. ọmọ máa jẹ́ ọ̀rọ̀ wo máa gba dọ́kúmẹ̀tì kan fún mi lọ́wọ́ lẹ́yìn mi má gbà o mi ní fífi bàálẹ̀ o health èso aṣọ èmi àti ẹni nù. ṣé o fẹ́ kú ní àbúfẹ́ lóyún. kí ló ní ìgbà ìdá. o fẹ́ gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ lóyún. ha yàrá jẹ́ èrò dọ́kúmẹ́ntì gbà lọ́wọ́. èmi. bàbá ẹni kù láyé èrò dọ́kúmẹ́ntì gbà lọ́wọ́. mi ò tiẹ̀ blé mẹ́. Mm. ṣebí drug and drug addiction ẹ́. ṣebí drug addiction ẹ́. Mm. yé drug addiction. Eh, àwọn big boys yẹn ni drug náà. big boys yóò wọlé big boy yẹn lókè lọ́ọ̀ mi. drug addiction drug addiction mo dúró take a try fóònù bùnmi bóyá ìgbẹ̀wọ̀n ló wà. farabalẹ̀ kó kọ́ọ̀lù farabalẹ̀ mo farabalẹ̀ yọ̀yọ̀yọ̀. Sẹ́yìn, sẹ́yìn. Make me off! Ah! Switched off! káṣí switch off kò yé mi ọ̀rọ̀ ọkọ̀ àwọn tó mi dà jẹ́ ká lọ ọkọ̀ àwọn tó dà ọkọ̀ àwọn tó dà mo fi sí jẹ́ ká lọ sí ọkọ̀ àwọn tó dà. ẹgbẹ́ ẹ̀yìn ọkọ mi ẹjọ́ ògùn tẹ bá fẹ́ máa fún yẹn ẹjọ́. ẹ ẹ mama tẹ bá gbé ẹni dákẹ́ máa fìbọn forí ìdánù ni. ìjọ̀gbọ̀n kí ni gbogbo nọ́sẹ̀sì náà ẹ kí ni gbogbo nọ́sẹ̀sì ẹ ṣé bí mo ránṣẹ́ tó èlé tó yẹ kó wá fún mi ní feedback ó wá fún mi ní feedback ó wá wá sínú lé mi ó dá mi kúlẹ̀ ó wá tún nà bọ́ sí mi pé kí ni gbogbo nọ́sẹ̀sì. ẹ bàbá sori pé olè ọba yìí jẹ ọ̀dájú olójú kòkòrò ni ṣé bí wọn sọ fún mi pé àbúrò ò ní kankan. sọ fún mi lẹ́yìn tì ni sọ fún mi lẹ́yìn tì ni. ẹ eh, àbúrò wo ló sọ mọ́mí ẹ̀wọ̀ ẹ má dà wọn ló jáde ju wọn ni wọ́n sọ. tó fún lẹ́yìn tì. ẹ wọ́n kí mo ṣe jù wọ́n. ṣe é rọgbà olóró wa lọ pa jù. rọgbà rọgbà mo ṣe é tán. ṣé ẹ ti fẹ́ gbọ́ tuntun. mo ń gbọ́ mo ń gbọ́ rọgbà ló sọ owó ẹ̀mí bàbá ẹ̀ táwa fi pa. mọ́mí ẹ wo mọ́mí ẹ máa wo tí o ẹ máa wo tí o. ìjọba ìjàmbá kí ni gbogbo lọ́sẹ̀ sí kí ni èmi ò láì gbogbo eléyìí o mi ò láì gbogbo eléyìí o yà sọ fún mi iṣẹ́ tí mo gbé fún yín ṣe ti ṣe broda broda sori tó o bá fẹ́ rí pípọ̀ ojú mi i mean tó o bá fẹ́ mọ̀ mí tó o bá fẹ́ mọ original ìjọ̀gbọ̀n gangan broda sọ fún mi ṣé àbúrò ẹ fún ẹ ní nǹkan àbí kò fẹ́. ó dà tí wọn náà bá fẹ́ mọ̀ kò fún mi lẹ́ni tí. broda sori náà tẹ ojú mi mọ́lẹ̀ ó tẹ ojú mi méjèèjì mọ́lẹ̀ broda náà sọ fún mi báwo ni ilé tí àwọn àyìnbá ẹ ṣe jẹ. ó dà inú ilé tàwa inú ilé pọ̀ sí mi ni àdẹ̀ǹgbé rẹ̀. ṣe o ṣọ pé mi o ṣọ good ìwọ dúró báyìí good you wà very very free here ìwọ let's go. sori ìjọ̀wọ́ sori mo kò kọ́sẹ̀ tó béèrè ọ̀rọ̀ mi ẹ ní ìrẹ́dí láti answer anything. why why sori bẹ́ẹ̀ ni mo fẹ́ answer kẹ́ni mo tẹ́lẹ̀ bẹ́ẹ̀. Ẹ bá mi gbẹ! Ẹ bá mi gbẹ! Ẹ bá mi! Mama! Yeah! Fuck talent. my God! You my me! Ah! Bro, I'm not way I can shackle them all. Mo ń jayé ọlọ́ba ni o, ilé bàbá mo kì í gbọ́mọ lẹ́rù. Tẹ́nitẹ́ni o, tẹ̀kísà ni tàkìtàn. Tẹ́nitẹ́ni tẹ̀kísà tàkìtàn. Ológun lológun o, àkìbá yínníyínní dùn mí. Àkìbọ́ mo dúlé bàbá ẹ̀, bàbá mi ló bí mi o. Èmi ni mo ní bàmí yéyé ìran àkàtà ló lakìtì bàbá mi lónìí mi bàbá mi ló wù mí dàgbà èmi kì í ṣọmọ àlè ẹ wò mí tapá tẹsẹ̀ mo jọ yá àjọ bàbá tó bí mi. ẹ wò mí kẹ́ẹ̀tún. ológun ológun o àkìbá yínníyínní dùn mí àkìbọ́ mojúlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàbí yéyé. ìkìlọ̀ yẹn ni mo fẹ́ ṣe kẹ́gbọ́n bàbá mi kọ́ mansions estate ti bàbá mi ni responses will be prosecuted kẹ́nikẹ́ni má ta fẹ́lẹ́fẹ́lẹ́. kẹ́nikẹ́ni má ta fẹ́lẹ́fẹ́lẹ́. ológun ológun àkìbá yémiyémi dùn mí àkìbọ́ mọ́dúnlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàbí yéyé. ọmọ ọba kò ṣe fi wọ́n mọ ẹrú lásán lásán bàbá àti màmá mi ti jìyà jìyà ìyàwó tán sẹ́mi ọmọ mọ́ o ìyà kì í ṣomi ọbẹ̀ pẹpẹ sùn bàbá má jẹ́ ń jìyà o. láyé ọlọ́run má jẹ́ ń jìyà o. ológun ológun o àkìbá yémiyémi dùn mí àkìbá ọmọdúnlé bàbá ẹ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàmí yéyé ológun ológun o àkìbá yémiyémi dùn mí kí pọ́mọdúnlé bàbá ẹ̀ e, bàbá mi ló bí mi o èmi ni mo ní bàmí yéyé. ológun ológun o àkìbá yémiyémi dùn mí àkìpọ́mọdúnlé bàbá ẹ̀ bàbá mi ló bí e, mi o èmi ni mo ní bàmí yéyé. ológun ológun o níbi yíbi dùn mí akíkọ́ mojúlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàbí yéyé. ológun lọ́lọ́gun o akíbá yíbi yíbi dùn mí akíkọ́ mojúlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàbí yéyé. ológun lọ́lọ́gun o akíbá yíbi yíbi dùn mí akíkọ́ mojúlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàmí yéyé. ológun lológun o àkìbá yémiyémi dùn mí àkìbọ́mọdúnlé bàbá ẹ̀ bàbá mi ló bí mi o èmi ni mo ní bàmí yéyé. bí mo ṣe ń ṣe kókó ẹ̀.